ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما الحمد لله الذي أباح تعدد الزوجات وحرم اتخاذ الأخدان والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقفوا fún أبا ọba wa ọba allah ọba tí mùsùlùmí òdodo ká máa fẹ́ yàwó ju ẹyọ kan lọ ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ ọlọ́run pàmìtì ẹ̀ ọwọ́ ṣe léèwọ̀ ká máa yan ọ̀rẹ́ ọ̀rẹ́ kọ̀kọ̀ tọ́jẹ́ pé sìnà máa lọ láàrin wọn ó ṣe wọ fóbìnrin ọlọ́run ṣe léwọ̀ fọkùnrin igbe wọn gbọdọ̀ lọ́rẹ̀ẹ́ kọ̀kọ̀ tí wọ́n bá fẹ́ márì kí wọ́n márì. ọlọ́run ọba tó ṣe báyìí ọba yìí náà ló tún wá pàṣẹ yìí pé àwa tí ajẹ́yàwó méjì àbí mẹ́ta àbí mẹ́rin lọ́dọ̀ kọ̀ọ̀kan ọlọ́run pàṣẹ yìí pé ká múra wa lọ́mọ ìyá ká máa ṣe dáadáa síra wa ká má jí owó àti àṣà bóyá sọ òyìnbó àbí àṣà yorùbá kọ́dà lè warú ọlọ́wọ́n bá aláàtọ́ ṣe gbogbo eléyìí ní ẹ̀sìn tá a máa fi súnmọ́ ọba náà lọ́ba tá a dúpẹ́ fún tọ́lọ́wọ́n ò ní fi nǹkan kanlẹ̀ fún wa ipò ká máa ṣe tí ó ṣe lẹ́tọ̀ fún wa àfikọ́ pé dáadáa ń bẹ́ẹ̀ fún wa ọlọ́run àdúpẹ́ o gbogbo àwọn tí wọ́n ti rí orí lára ń tí ń sọ yìí wọ́n mọ̀ pé ọlọ́run ṣe o ẹni tí ọmọ náà àyèmá rẹ̀ ò pé kọ́mọ̀jì orí orí náà ni ọmọ jẹ́ táyọ̀ fi parẹ́ ìkẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kọ́bà gbogbo àwọn aráalé àtàwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tá a fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni àtàámúlù hasanu bayna zawjat al-mu'minat ìbáṣepọ̀ tí ó dá láàrin ìyàwó méjì àbíyàwó mẹ́ta àbíyàwó mẹ́rin àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ìlàfẹ́ bá sọ̀rọ̀ ṣe láwọn tí ò nígbàgbọ́ sí ọlọ́run wọn ò lè nígbàgbọ́ sí tírà ọlọ́run yorùbá máa ń pè ní àwọn orogún èdè ni ìtumọ̀ ẹni pé wọ́n jọ ní ọkọ yẹn ni almusharikat eléyìí yóò máa jọkọ ẹ̀ tọ̀hún náà yóò máa jọkọ ẹ̀ eléyìí náà yóò jọkọ gbogbo wọn máa wá jẹ́ ìyàwó lábẹ́ ọkọ kan. a máa gbọ́ oríṣiríṣi láwùjọ wa. ipe polygamy ọ̀dá o ilé olórogún ọfẹ́ lọ́lẹ̀ fẹ́ ẹni tó níyàwó ńlé ha ọfẹ́ yanú lẹ̀ kí wọ́n fẹ́ yàwó lé ọ yé ẹ máa gbọ́ ńlẹ̀ yorùbá bí ìgbà tó jẹ́ pé polygamy aburú ni èyí tí yọ gbọ́dọ̀ dá mùsùlùmí lójú òun náà ni pé gbogbo ntọ́lọ́wọ́n bá aláàbá ti ní mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín kẹ́ ẹ máa ṣe é tó ti àpíà nínú Quran dáadáa ni òòrè lọ́wọ́ ń bẹ̀ àbáyọ ni fún ìṣòro àwọn kan nínú àwọn ara wa ìjọba wa ṣe lọ́rùn àyàn yìí pé dandan gbọ̀n ọ gbọ́dọ̀ má fẹ́ yàwó méjì ọ gbọ́dọ̀ má fẹ́ mẹ́ta àbí mẹ́rin ọlọ́run ṣe lọ́rùn àyàn ọlọ́run gba ẹni tó bá fẹ́ ṣe láàyè kò ṣe é. bàádùn zọjá ẹ̀yọ́mayá mi àbáahu Allahu ta'ala azza wa jal kí a níyàwó ju ẹyẹ ọ̀kan ala ọlọ́run bá o lẹ́tọ̀ọ́ halal kéèyàn máa ń ni wọ́n ṣe ní haram ó níyàwó kan ó sì ní àlè mẹ́ta òun náà julu ọkùnrin wọ́n ní wọ́wọ́ fitratun fataraha Allahu rijala alayha wọ́n ni àdámà kan ni kó ọkùnrin ó fẹ́ràn ju obìnrin kan lọ wọ́n ládàámà ni kí ọkùnrin kó fẹ́ràn ju obìnrin kan lọ. wọ́n ni a man naturally is polygamous àwọn olóyìnbó máa sọ bẹ́ẹ̀ wọ́n ni kò sọ́kùnrin kan tó dáa tó pé tí kò ní sí nínú àdámà rẹ̀ kó níyàwó jẹyọ kan lọ tí ó bá wá sí agbára àbí ẹ̀rù ń bá pé òun ní lè ṣe déédé àbí kò sí àlàáfíà ara àbí kò sówó tí wọ́n máa fi jẹun yóò wá sinmi lérí ẹyọ kan àbí kọ́ mọ̀ ní rárá torí tí ó ń gbà mí tí ó ságbára wọn ní kéèyàn má ní rárá tí ti rí oúnjẹ fún ìyàwó mọ́ òṣèlú ò ní wábayọ obìnrin yẹn ọlẹ́tọ̀ kọ́kọ̀ yẹn lẹ̀ ọlọ́mọṣà sọ wa níbi aburú bẹ́ẹ̀ gbogbo àwa tí ajẹ́ mùsùlùmí òdodo ìròrí wa ó gbọ́dọ̀ yàtọ̀ sí ìròrí àwọn òyìnbó ìròrí wa gbọ́dọ̀ yàtọ̀ sí ìròrí yorùbá ìbí mímọ sọ pé ẹ má jẹ́ ajẹ́ yorùbá ẹ jẹ́ àmọ́ jẹ́ kínní ẹ jẹ́ àmọ́ jẹ́ muslims torí bí yorùbá ṣe ń ronú àṣà ó ti lọ́mọ ẹ̀sìn fún wa. nítorí àwọn ọba aláàlóhun lẹ́tọ̀ọ́ àmọ́ wá ni o èèwọ̀ kọjọ́ gọjọ bẹ́ẹ̀ ṣe kò tó bẹ́ẹ̀. ọlọ́run sọ nínú Al-Qur'an Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní fankihu ọba ní ẹ̀fẹ́ èyí tó bá wù yín lọ. tí wọ́n bá pọ̀ ọlọ́wọ́n bá aláwo ní sọ fún wa yìí pé ká máa kó méjì mẹ́ta mẹ́rin ìtumọ̀ ẹni pé wọ́n pọ̀ jù wa lọ mọ̀sínà ọlọ́wọ́n bá ní ẹlẹ́fẹ́ méjì wàtúláta ẹ̀sìlẹ́fẹ́ mẹ́ta ẹlẹ́fẹ́ mẹ́ta lẹ́ẹ̀kan náà wàrúbá ẹ̀sìlẹ́fẹ́ mẹ́rin lásìkò kan náà. fàyín ni khayftum allah ọlọ́run bá ní tẹ́ bá mọ̀ pé ẹ̀ ní lè ṣe déédéé tẹ́rù ń bà yín tẹ́ ti mà nínú ọkàn yín pé ah ẹ̀ ní lè ṣe déédéé láàrin àwọn méjì àbí mẹ́ta àbí mẹ́rin fàwáhìdà ọlọ́run bá ní ẹjọ́ ma ní ẹ̀yọ̀ kan ìtumọ̀ ẹni pé tẹ́ bá mọ̀ pé ẹ̀ ṣe déédéé ẹ̀ lè fẹ́ méjì ẹ̀ lè fẹ́ mẹ́ta ẹ̀ lè fẹ́ mẹ́rin Allah ló sọ bẹ́ẹ̀ o Suratul Nisa Quran 4 verse 3 ayẹlẹ́kẹta sórẹ́lẹ́kẹrin three four nine ayẹlẹ́kẹta sóra ẹlẹ́kẹló ẹlẹ́kẹrin three four téèyàn bá délé kankan ní koran báyìí èèyàn gbọ́dọ̀ fọ́tẹ̀ téèyàn bá wá wàhálà tí wọ́n bá ní kò sàǹfààní fún ọ yọ sàǹfààní fáwọn ẹgbẹ̀rún míì tó yàtọ̀ sí wọ ìwọ́n tó ti ní kò sàǹfààní fún ọ yín náà ọ̀ sọ̀rọ̀ ìní ọmọ tí ó ṣẹlẹ̀ ní ọ̀la ànẹ́sà bítọ́bí àtẹ̀hìn àwọn obìnrin gẹ́gẹ́ bá ṣe dá wọn kàrí hàtún lè ta'addud wọ́n kórìíra kọ́kọ́ wọn fẹ́ lé wọn wọ́n kórìíra káwọn pé méjì mẹ́ta mẹ́rin tí wọ́n bá bí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà nínú polygamy marriage wípé yóò ní kọjá pé òun nìkan lòun ọlọ́dọ̀ kọ tí wọ́n bí alákọ̀ọ́kọ́ ìjọsọ̀nù ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin. lẹ́yìn náà ìbtìlá òun làhùn torí pé àdáwò lọ́lọ́run fi kíní ìṣe fún wọn. àtẹni tó wà nílé àtẹni tí ń bọ̀ àwọn méjèèjì mọ́ gba kámú ni tá a bá tún sàlẹ̀sàlẹ̀ kún wọn àwọn nìkan wọ́n fẹ́ kọ́kọ́ àwọn ṣe kíní kọfẹ́. nígbà wọn wá ní bóun ṣe tòónù yẹn yọ máa jáde àdáwò fún wọn wal-mu'minatu minhun ẹ̀ láwọn olùgbàgbọ́ òdodo tán bẹ láàrin wọn tí wọ́n ká àyà tí mo kà yìí tí wọ́n sì gbọ́ yìí tí wọ́n sì gbàgbọ́ lọ́wọ́ ọba lọ́sọ̀ kalẹ̀ yastaslimuna lillahi azza wa jalla taqarruban ilayhi wọ́n wá ju wọ́lẹ̀ ju sẹ́lẹ̀ fún ọlọ́wọ́n ọba wa lẹ́ni tí ń súnmọ́ ọlọ́wọ́n ọba lẹ́ni tó gbọ́dọ̀ sọ́lọ́n èyí tí wọ́n fẹ́ yàwó lé náà inú rẹ̀ máa dùn wípé bọ́lá wọn bá aláṣẹ fẹ́ ni àdúrà tí kálukọ́ kan máa tọrọ ni pé kọ́lọ̀ mọ́ṣà jí ibi táwọn ń lọ kọ́lọ̀ ń jí ọ̀dà ṣẹ̀ṣì rí àlùbáríkà nù ìgbéyàwó ọlọ́run fún rẹ̀ ní máa ń sọ̀ kalẹ̀ ẹnìkan náà ń bẹ òun àtìyàwó ẹ̀ náà ni wọ́n ti fọ́ra wọn lójú wọ́n ti fọ́ra wọn lérí wọn ò gbádùn látàárọ̀ dalẹ́ rí wọn ò trọ́sì ara wọn àjẹpẹ́ kì í ṣe wàhálà ni kíyàwó jọ ẹyọ kan lọ nítorí pé àwọn ẹlẹ́yọ̀ kan náà ọ̀pọ̀lọpọ̀ náà rán wàhálà láwọn wàhálà tó nípọn tọ́jú pé yóò máa dáyà yẹn jẹ tẹ́nìkan ò ní gbalẹ̀ yóò sì mà olèjọ́bìnrin olèjọ́kùnrin Allah subhanahu wa ta'ala sọ fún gbogbo àwọn obìnrin ẹ̀yin obìnrin ẹ̀yin yáwa ẹ̀yin mahati àti gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo lóbìnrin àtàwọn adájọ́kùnrin náà tọ́jú pé tí wọ́n bá ti wá bá wa gbọ́ àwọn fẹ́ fi ọmọ wa ìta àkọ́kọ́ sọ ni pé ṣé ò níyàwó lé ẹlòmíràn ní ṣé ò ti bímọ ẹ sí ìwọ ọ̀fẹ́ kó bímọ ni ọlọ́run ọba ní wa ma kana li mu'minin wala mu'minah ọlọ́run ọba ní kò tọ́ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àbí lóbìnrin idha qadallahu wa rasuluhu amra tí ọlọ́run ọba aláàbá ti pàṣẹ pé nǹkan báyìí mo ṣe lẹ́tọ̀ọ́ mo gbà yín láàyè an yakuna lahumul khiyaratu min amrihim káwọn wá sọ pé àwọn ọ̀fẹ́ ọlọ́run ní kò tọ́ fẹ́ni tó lóun gbàgbọ́ kémi ọlọ́run ó gbé ọ̀rọ̀ kalẹ̀ kémi ọlọ́run ọba ó to ètò kémi ọlọ́run ọba ó àpúrúfù kan kémi ọlọ́run ọba aláàkí mo permit ipe nǹkan báyìí o mo yọ̀ǹda fún yín kólúgbàgbọ́ òdodo wa ní èyí tọ́lọ̀ ń ṣe yẹn èyí tọ́lọ̀ ń fẹ́ yẹn àwọn ò ṣe kíni àwọn ò fẹ́. wa man ya'si Allaha wa rasulahu ẹni bá ṣe ọlọ́run tó ti ṣe ànábì bàkọ́dí dọ̀lá dọ̀lá lámùbínà ọlọ́run ọba ní a ọmọ ti sọnù ó ti ṣìnà. àyà yìí ó ń sọ fún wa yé pé gbogbo ń tọ́wọ́ ànú Kùránì pátá ẹyọ zakat èyàn gbọdọ rí sí nira ẹ máa kírun èyàn gbọ́dọ̀ rí sí wàhálà ẹ máa lọ hajj èyàn gbọdọ máa rí sí fìtínà ẹ tọ́jú òbí yín èyàn ah ti bàbá ti pẹ́ ẹ̀kọ́ ti tó ọ ni ẹbí gbogbo nítorí wọn bá a láà ká máa ṣe èyí ara ẹ̀ náà ni pé mo gbà yín láàyè ìyàwó méjì aya lẹ́kẹta koran kí ni jama koran fọ́ tí o bá dá ọ lójú tẹ́lẹ̀ lọ́lẹ̀ ka kó lè bá dá ọ lójú tó o bá ti ń ronú lérí pé ìtọ́lọ́mọba alágbèkalẹ̀ yóò dáa látara ìwé tó kà àbí àṣà yorùbá àwọn fíìmù burúkú tó ti wò fíìmù ilé olórogún tí wọ́n náà wá ti wá wá confused pẹ̀lú àwọn ìròrí yẹn tọ́ wa ń kà sí pé polygamy ọ̀dà wọ́n ní ọ̀gbàgbọ́ ọlọ́run nìkan dá ìwọ ní ọ̀dà ọ̀gbàgbọ́ tọ́ bá gbàgbọ́ ìtọ́lọ́run lọ́dà ìwọ náà mọ̀ rí sí dáadáa. Suratu Al-Ahzab Quran thirty three verse thirty six lọ́lọ́run ti ń sọ fún wa yìí pé ẹni bá ti kórìíra ń ta sọ̀kalẹ̀ ìta ni ká máa ṣe tí wọ́n bá ti kórìíra yìí ìmánì rẹ̀ ò múnádóko mọ́ lọ́lẹ̀ chẹ́kì ìmánì ẹ̀. ọlọ́mọ ní dhalika bi annahum karihu ma anzala Allah ọlọ́mọ bá ní àwọn èèyàn sì ń kó rẹ̀ àǹtí mi ọlọ́run sọ̀kalẹ̀ kí ni ọlọ́run sọ̀kalẹ̀ jama alukur'an kí ni wà ní kur'an polygamy ọlọ́run bá ní gbogbo ẹni tó bá kórìíra rẹ̀ dénú ní kórìíra pé kọ̀yẹ́kọ́ lọ́run fi sínú kur'an kórè ó di ìní nìyẹn ipe aya yẹn ọkàn wa balẹ̀ ayé jẹ́ ọwọ́ adalérú ọwọ́ gbọ́kọ àyà yẹn oníkà máa gbọ́kọ ọlọ́kọ èyàn wá kórìíra rẹ̀ látara pé kọ̀yẹ́ kọ́ jẹ́sìn wọ́n ní ọlọ́run ní fa àbátọ̀ àmàlàhùn gbogbo iṣẹ́ wọn ti bàjẹ́ kúfùrù ni àmọ́ tó yẹn bá kórìíra rẹ̀ ń tọ̀ bí ẹyin ní kórìíra àdámọ́ èyí tá a sọ lẹ́ẹ̀kan ta ní gbogbo àwọn obìnrin wọn ni kọ́dà bàbá ìyàwó mi náà ni anítọ́ oníyàwó kan lọ́fẹ́ ọ̀dà tó inú rẹ̀ ò sí kíni kò dùn dáadáa bí kò jẹ́ pé kò tí ì ní ìyàwó lé wọ́n ní aláwọ̀ fún àlùbáríkà sí fún yín àlùbáríkà lójú gangan <laughs> bẹ́ẹ̀ sálẹ̀ rẹ̀ àbíyàwó náà tó ní ẹ̀ ẹ̀fàdúrà mi lọ́wọ́ dádì ọlọ́run lọ́mọ yìí tó dáa ẹ jẹ́ kí n máa bá lọ arábìnrin yẹn pé tọ́mọdé àmọ́ sẹ̀sẹ̀ ni kò níyàwó lé o inú rẹ̀ ó dùn dáadáa sí ju bó ṣe dùn tẹ́lẹ̀ lọ gbogbo eléyìí kò yọ̀yàn kó nẹ́sìn bí àwọn sàábà tó láwọn bá aláàní ó ní wọn ní kẹ́ máa wá lọ sójú ogun ó wà kórè hùn lákùn àwọn ọkàn yín kọ̀ àwọn sàábà sì lọ torí mo fẹ́ kú irú kíkọ irú ọkàn tọkọ yẹn ìyàn òyìn ọ̀yàn kó ní Islam torí pé kò sẹ́ni tí wọ́n fẹ́ ṣe kíní tó fẹ́ kù. <laughs> ọ̀rọ̀ tá a fẹ́ gbé sọ láàárọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n pè mí lọ́tún ló ṣe pé ẹ dákun ẹsẹ̀ bá wa ṣàlàyé bóò ló ṣe yẹ kí ìyàwó méjì tí wọ́n mẹ lọ́dọ̀ ọkọ àti àbáwọn mẹ́ta àbáwọn mẹ́rin bóò ló ṣe yẹ kí wọ́n máa ṣe láàrin ara wọn. tí wọ́n fi jẹ́ àpèjúwe dáadáa fáwọn míì táwọn náà fẹ́ ṣerú ẹ̀ tí wọ́n fi mọ̀ pé ah, bọ́lá ń sọpọ́ dánú kura yẹn ọ̀dà ah, lóòótọ́ ní tarí wá síbi kankan àfikọ́jẹ́ pé kàn yẹn dáa rí ara wa wò kọ́kọ́ ara ẹ̀ káwọn tó wà wọn àwọn tí wọ́n dé náà káwọn náà ṣe kódà àwọn kan bẹ tí wọ́n máa ń wá dalẹ̀ olérú àwọn ọkùnrin wọn wà àwọn obìnrin wọn wà wọ́n gbà o wọ́n náà múra o wọ́n fojúlẹ̀ fún o <laughs> àwọn eléyìí wọn ò bá ti ra ṣe bẹ́ẹ̀ bá ṣe àlàpà tó yanu lọ́jọ́ kí aláǹgbá ó ṣe kínní kọ́wọ́ bẹ̀ ọ̀kan náà mẹ́ta yìí lọ́gbà mọ̀ràn tí mọ̀ràn ń ta lára àtọ́ fi balẹ̀ jẹ́ àtàámùlù hasanu bẹ́ẹ̀ na níta fẹ́ gbéyàwó láàárọ̀ yẹn ọmọ ayá mi òun náà ni pé ìyàwó méjì lọ́dọ̀ ọkọ àbí mẹ́ta àbí mẹ́rin bóò ló ṣe ẹ̀gbọ́n máa ṣe sí ara wọn tí wọ́n fi lògbèsè ayé rọrùn tí wọ́n fi gbàgbé ipe a ilé olórogún ọ̀dà o àwọn máa sọ pé kí ló dé tí ọ̀dà àwọn ń gbègbèsè ayé rọrùn náà tí wọ́n jẹ́ àpèjúwe fáwọn èèyàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa àákànjẹ́ mùsùlùmí ni àti ìkóyò bá nígbà míì àwọn ti gbẹ̀sìn àti gba súnà àwọn òbí wa àbáwọn ọ̀rẹ́ wa àwọn náà máa dànkanrú á sì máa gbàmọ̀nà lọ́dọ̀ wọn. wọ́n ní ahamiyatu ta'amuli alhasani bayna zawjat bayna almar'ati wa darratiha wọ́n ní báwo ni ìyàwó méjì báwo ni wọ́n sì máa ṣe dáadáa síra wọn wọ́n ní ìmọ̀ ṣe dáadáa síra wọn yẹn ó pàtàkì nínú marriage alákọ̀ọ́kọ́ almar'atu wa darratuha ọ̀kútání ìmán káwọn méjèèjì kọ́kọ́ lọ lè mọ̀ dájú pé báwọn ọlọ́kọ̀ kan tẹ́lẹ̀ náà ọmọ ìyá mùsùlùmí làwọn olùgbàgbọ́dọ̀ làwọn méjèèjì ìmánì ti ṣe kínní ìmánì ti jà wọ́n pọ̀ ọlọ́run sì ti pàṣẹ fẹ́ni tó bá gbẹ́sìn yé pé innamal mu'minuna ikhwa ọlọ́run bá ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo pátá lọ́kùnrin wọn lóbìnrin wọn ọmọ ìyá ni wọn ọmọ ìyá ìjà ọmọ ìyá mọ́sàmójúkò àbí <laughs> ọmọ ìyá ọmọ fẹ́ràn ara ẹni ìmánì yẹn lọ́ọ́ máa wò ó ní wo owó tó wà ní ara rẹ̀ torí owó ńgbà míì ní máa ń jẹ́ owó àdámá nígbà míì máa ń jẹ́ owó tí ṣètọ́n fẹ́ lò láti bà tèèyàn jẹ́ tí ìmá ti ń ṣe kàlábí owó ṣètọ́n fẹ́ lówó yẹn gẹ́gẹ́ bí irinṣẹ́ láti dà lámàrí yẹn rò àmọ́ owó nọ́mà òṣèlú tí èjò àwọn ìyàwó ànábì jòwó sallallahu alayhi wa sallam wọ́n ní kákọ́gbà pé ọmọ ìyá ara wa ni wá ọlọ́run ní fa aslihu bayna akhawaykum ẹ máa ṣàtúnṣe láàrin ara yín wattaqullaha la'allakum turhamun ẹ bẹ̀rù ọlọ́run ọba ẹ̀yin tẹ́ ìdílùgbàgbọ́ òdodo kọ́lọ́run lè bá kẹ́yìn ìtumọ̀ ẹni pé tí ẹ bá ń ṣàtúnṣe láàrin ara yín tẹ́ jà yín saturhamun ọlọ́run ọkẹ́yìn ọlọ́mọfẹ́ asúnà àwọn ìtumọ̀ ẹni pé ìyàwó àkọ́kọ́ àti ìyàwó tọ́sẹ̀dé àbí ẹlẹ́ẹ̀kẹta abẹ́lẹ́kẹrin ẹ gbọ́dọ̀ máa ṣàánú ara yín kẹ́lẹ́ bá aráàánú ọlọ́run àánú wò lẹ́ẹ̀ máa ṣe ẹ máa ṣàtúnṣe ẹ ní jẹ́ kí nǹkan bàjẹ́ ẹ níjà ẹ níjà àwọn èèyàn dá sí yín láàrin tẹ́sí máa kọlu ra yín ẹ máa ṣe sùúrù fúnra yín torí pé ọmọ ìyá Islam ọmọ ìyá imani ni imani yẹn lóògbà tí imani sì ń bẹ lára gbogbo yín òun lẹ́ẹ̀ máa wò ẹlẹ́ẹ̀kejì tọ́ àtúnzáwójì fìlẹ̀sán ní bẹ́ẹ̀ náà zawjat gbogbo obìnrin tí máa ń ṣe dáadáa sí kejì ẹ̀ ń bẹ lábẹ́ pé ń tẹ̀lé aṣọ́kọ̀ ẹ̀ kullu bun adam khata kò síbẹ̀ tí fẹ́ gbé tẹ̀ ní gúnra yín àwọn ọlọ́kọ̀ kan ìyàwó kan náà àwọn náà ń gúnra wọn wọ́n jà ẹ̀gbọ́n àtàbúrò àbúrò ń gbọ́dọ̀ rẹ̀ ẹ̀ ń mú àtàbúrò rẹ̀ wọ́n jà kò síbẹ̀ tí fẹ́ ṣe torí pé àìsàn màláyíkà yóò ní nǹkan kan tẹ́sí fúnra yín tọ́ba wa ń ṣe sùúrù nítorí pé ah, ọkọ mi mọ̀ ní ká má jà àfọ́ ọmọ fẹ́ ká jà ọ̀wá jà ò ṣe aburú ọ̀wá ń ṣe faradà ìfaradà yẹn ń bẹ lábẹ́ kó ń tẹ̀lé àṣẹ ọkọ yìí torí ọkọ rẹ ò ní dé kó bá wàhálà kí ni rò ó ṣe kí ni kí ni rò ó dùn ọlọ́wọ́n bá ní fásọ̀lẹ̀ hàt ọlọ́wọ́n bá ní gbogbo àwọn obìnrin dáadáa láàrin àwọn èèyàn kọ́ ní tààt onáà làwọn obìnrin tí wọ́n ń gbọ́rọ̀ sọ́kọ wọn lẹ́nu anabi wa muhammad sallam anabi ni adúniya mata anabi ni ilé ayé dùn wà khairu mata ìhà èyí tó wá dùjú nínú ayé fáwọn ọkùnrin alimari atu asaliha ó náà ní obìnrin dáadáa nígbà ọlọ́run fẹ́ sọ̀rọ̀ obìnrin dáadáa kí ló sọ ó ní kọ́ni tat wọ́n máa ń tẹ̀lé aṣọ ọkọ wọn àbọ̀kọ̀ oní ọ̀fẹ́ jáde lè jọ sọ fún mi pé ẹ̀yin méjèèjì abẹ́rẹ́ mẹ́ta kẹ́rí pẹ̀lú ayé kí tó dé o ẹ̀ lè gbọ́ ẹ̀sẹ̀ jẹ́jẹ́ náà ni wọ́n máa ni wọ́n máa sọ kódà mi ò gbé pọ̀ wọ́n láyé ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́lọ́mí ń gbé wọ́n sì máa fi jà ránṣẹ́ nígbà tí ọ̀sẹ̀ sìn ẹlẹ́ẹ̀kẹta alẹ́sánú ẹ̀sánú mọ̀dáàtì ìlàdọ̀rọ̀tì ha sábàbù sákẹ̀nì azọ́j wàrà hàtùbálì wọ́n ní kí ìyàwó méjì mẹ́ta mẹ́rin kí wọ́n máa ṣáì láti máa avoid ìjọ́fàjà kí wọ́n máa ṣàpọ́nlé ara wọn ká máa ṣe dáadáa síra wọn wọ́n ní ọlọ́run máa ń lò sábàbí tọ́kàn ọkọ̀ fi máa ń ṣe kínní tí fẹ́ máa ń balẹ̀ lọ jáde oyè àwọ̀ rẹ̀ yọ barakallahu fi yọ jáde lé yọ wọṣọ yóò fi tẹ̀ yọ jáde lé inú rẹ̀ máa dùn yóò pè kínní báwo ni yóò pè kejì báwo nílẹ̀ ń ṣe báwo ni gbogbo nǹkan tọ́ba jẹ́ mẹ́ta jẹ́ mẹ́rin yọ àwọn mẹ́rin àwọn mẹ́rin ẹ̀kan náà ni ó pè wọ́n dín ní wọ́n máa dùn pé alhamdulillah yín bó wálé ni. wọ́n ní obìnrin ọmọ ṣe dáadáa sí kejì rẹ̀ kọ́kàn ọkọ lè bá ṣe kínní kó lè bá balẹ̀ torí kọ́kàn lè bá balẹ̀ láti ń fẹ́ yín ọlọ́wọ́n bá ní wọ̀mí ni àyàtì nínú àmì táàsì mọ̀pọ́lọ̀ ń bẹ̀ àníkọ́lákọ́lákùn mi ni anfusikum azwaja ọlọ́run ní òun náà ni pé mo dá àwọn ìyàwó yín látara yín èèyàn làwọn náà bí yín litaskunu ilayha litaskunu ilayha kẹ́lẹ́ mọ́ fọkànbalẹ̀ tẹ́ bá ti lọ́dọ̀ wọn tẹ́ máa ń bá wa aláàbọ̀ tó bá níyàwó dáadáa ń wọlé báyìí èmi náà kọ́ balẹ̀ tó bá rí náà kọ́dà bó lejú ìyàwó nìkan lọ ṣẹlẹ̀ tó lóde ẹ kọ́kọ́ jẹun náà ẹ àwọn fẹ́ gba kọ́ńtàtì kan kọ́dà wọn ní wọ́n ti gbé fẹ́ lómi àní kọ́dà Allahu ma sha'a fa'al bọ́ọ̀lù ọ̀sẹ̀ fẹ́ ni ẹ̀mọ̀ wáyà tẹ́ bá gbà wàhálà lẹ́pọ̀dà rí ń bẹ̀ ọlọ́run sẹ́mi tọ́ dájú bẹ́ẹ̀ lọ aláma ajínigbé ní mùsùlùmí tí wọ́n àkàlẹ́ fúnlẹ̀ xayẹ́rẹ́ mi nìha ẹ wá jẹ́ yín àti dodo <laughs> yàwó dáadáa yàwó burúkú ọ̀sán jáde pé ha ọbọ ilẹ̀ wa wá wálé ẹ̀bà ti wálé ìmọ̀ mọ́rú kádàrà burúkú tẹ̀ bákàkì <laughs> ọ̀fẹ́ dìkún wàhálà ni gbogbo obìnrin tí ọba fẹ́ jẹ́ sákà ìfọ̀kànbalẹ̀ fọ́kọ wọn ni yóò gbìyànjú kó wọn dáa níwà tó bá wá pé méjì àwọn méjèèjì wọn máa ṣe dáadáa síra wọn kọkàn ọkọ wọlé bá ń ṣe kí ni wọlé bá balẹ̀ suratu arum aya twenty one wọ́n kàn pé fóònù ọkọ pé wọ́n ní ó ti bẹ̀rẹ̀ o ó ti bẹ̀rẹ̀ o kí ló ṣẹlẹ̀ ọwọ́ báwọn ni ó bẹ̀rẹ̀ sí lóhun ẹ dákun gbogbo tọkọ bá ń ṣe ń ta sí yóò lójú tó mọ́ àwọn obìnrin méjèèjì yẹn ń wéṣẹ́ ní eré níwọ̀n òjò ní òjò orí kìíní yẹn má lè jì torí pé wọ́n ṣe ní tí wọ́n jẹ́ ní eré ní ọ̀kan yóò ṣe sùúrù fún ọ̀kan ṣe sùúrù fún kejì rẹ̀ yóò dákẹ́ wọ́n sọ sọ́sọ́ kọ́lá kò ní dáhùn ẹ̀mí rẹ̀ ni pé ẹjẹ́ àfa òde táwọn bàbá sì dé yóò ní ìtàn ah, wáyé ṣẹlẹ̀ o ẹ bá bù wọ́n sùúrù ẹ̀rì. wọ́n ní tọkàn ọkọ ọba ti balẹ̀ ẹ̀yìn sóbìnrin dáadáa èèyàn wá lè dé èèyàn dáadáa àfikọ́ lámojú kú o ibi à ń lọ gan nìyẹn o lè dẹni eré lábẹ́ ọkọ àfikọ́ lámójú kó o tọ́wá ní gbogbo nǹkan lọ́mọ tójú bọ̀ oyé ọ̀dà lásẹ̀jù gbogbo ọ̀rọ̀ lọ́mọ fèsì ọ̀dà lásẹ̀jù gbogbo ìjà lọ́mọ jà gbogbo ọ̀rọ̀ lọ́mọ ṣùgbọ́ ìtìmáwù zawjati inda zawji. Uh, qadarullahi الله wa jal wọ́n ní ijtima'u zawjati inda zawjin qadir adilin khairun wa baraka kí gbogbo obìnrin ọlọ́lẹ̀ mọ̀ pé ọlọ́run ọba aláà tó gbé òfin kalẹ̀ tọ́lọ́run ọba aláà sì pàmìtì ọkùnrin kọ́fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n ní alibarika wà ń bẹ o tí ọba sá alibarika ń bẹ ọlọ́run ní darí wa orí pọ̀ ń bẹ rẹpẹtẹ fọkùnrin àti fóbìnrin orí pọ̀ mẹ́rẹ̀ pẹ̀tẹ́ fẹ́ni tó wà nílé àtẹni tó dé wọ̀fí ìmọ̀ náà fi òdúnìyà àǹfààní ayé ń bẹ́ẹ̀ mẹ́rẹ̀ pẹ̀tẹ́ fún ìmọ̀ súnmọ́ àwọn fẹ́sì wal akhirah lẹ́yìn náà àǹfààní ọ̀run náà wà ń bẹ̀ ọlọ́run bá aláǹ sọ fún wa àwọn tá a pé méjì tá a pé mẹ́ta àbí tá a pé mẹ́rin ọlọ́run bá ní asa an takra'u shay'a nígbà míì ọkàn yẹn ọkọ̀ kankan ọkàn yẹn ọkọ̀ wa huwa khairun lakum kẹ́ẹ̀sì ṣe nǹkan yẹn ibẹ̀ lórí wà fún suratu al-baqara aya two sixteen lọ́lọ́run ti sọ pé ẹ̀mí lè kọ̀ọ̀kan kan gbà mí tó jẹ́ pé orí lálá ti mẹ́mẹ́ ọlọ́run ló mọ ìrìn àjò ẹ̀dá ọlọ́run ló mọ ibi tó rí wà fẹ́ dà gbogbo àwọn ọmọ yẹn pátá yẹn máa tẹ́ ni wọn tí wọ́n ti ń yọrùn tí wọ́n ti ń dàgbà ní kẹ́ máa tẹ́ ni wọn ìpẹ́tọ̀ kàfílà o àyímá o ọlẹ́jọ́ níyàwó méjì ni ọlẹ́jọ́ mẹ́ta ọlẹ́jọ́ mẹ́rin gbogbo ẹ̀ náà dáadáa ni o sábẹ́lẹ̀ ọkọ́ lọ́hún fún ọlọ́kọ tiẹ̀ ìyá tí ń sọ báyẹn jẹ̀mọ́ tíyà yẹn bá rí oníyàwó méjì tó fẹ́ fẹ́ ọmọ rẹ̀ ṣé wàá lọ ṣẹlẹ̀ àbí ó rí oníyàwó kan ṣé wàá lọ ṣẹlẹ̀ ṣe rí ọlọ́mọ àwọn èèyàn léèmọ̀ yóò sọ fún pé kádàrà ti tòun tóun fẹ́ bóun ṣe fẹ́ ni ọlọ́run wa sọ pé òun fẹ́ bẹ́ẹ̀ ní tó kórìíra tó lóun ò ṣe yẹn kò wá ní rábàáyọ̀ míì àfikọ́lọ́ lè ṣe kíni àfikọ́lọ́ lè ṣe ọlọ́run fi títú gbèrè hàn. wọ́kàn mi fitina tì náà ní àyèmáyé fitina wọ́kà àti bẹ́ẹ̀ náà rọ́júlù wọn mọ̀rọ̀ àti hì tó ti ṣẹlẹ̀ láàrin oníyàwó kan àtọkọ ẹ̀ àti ìyàwó ẹ̀ ìyàwó kan náà ni kéèyàn máa bẹ lọ́nkọ́ lọ́mọdé ọmọ ìyẹn ó sì léyà kọ́lọ̀ mọ́ jìyà sọkọ fẹ́ tó bá jẹ́ pé ẹni tó ti níyàwó lé ibẹ̀ bá ní dáadáa rẹ̀ wà kọ́lọ̀ ń jọ bọ́ sí fún tó bá jẹ́ pé ẹni tí ò ti níyàwó ni kọ́lọ̀ ń jọ bọ́ sí fún ibi tí ọlọ́run fi kádàrá kálukú kọ́ sí tí ó ti róore ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìyàwó Aisha tó fẹ́ ànábì ṣe ó sọ burúkú bẹ́ẹ̀ ni ìyàwó Afsa àti Umu Salama wọ́n lórí àbí wọn lórí wọ́n lórí ń bẹ ànábì Ibrahim àti Sara pẹ̀lú Hajara wọ́n lórí àbí wọn lórí ń bẹ̀ ó lé ọlọ́run ọláàánú ẹ̀ gbogbo ilé tí wọ́n ti ṣèyàwó jẹ ọ̀kan lọ àtẹlẹ́yìn ọ̀kan náà kọ́lọ́mọdé ọ̀dàrú al-huququl mushtaraka bayna zawjat wọ́n ní eléyìí ni àwọn ìwọ̀ àwọn ẹ̀tọ́ táwọn méjèèjì ọmọ fúnra wọn alákọ̀ọ́kọ́ tabadul ihtiram àwọn méjèèjì wọ́n máa ara wọn nílẹ̀ yorùbá máa ní ìyálé ìyáálé òun mí ni pé òun lọ gá ìyàwó ìyá tá a bá nu lé nítumẹ̀ kọ̀ wá nírò pé a ah, nígbà tóun ti jẹ́ ìyáálé kó wọn wá mú ìyàwó lọ́mọ ọ̀dọ̀ kó wọn máa ránṣẹ́ bíi housemaid ọmọ làákọ ọmọ lérí pé kàfílà com àwọn àgbẹ̀ ìtàn ìyàwó kàfílà tí wọ́n sì gbọ́ ọmọ ọ̀dọ̀ ni wọ́n níyàwó ọkọ rẹ̀ ni mú lágbájá ló pè é tí o bá ti bímọ ọmọ pé ní umu kìnnì kan umu Ibrahim umu Abdullah umu Muhammad wọn ni Fatima wami Fatima wami àwọn nìtalẹ̀ yìí ti ń pè wọ́n ní ìdọ́wàlé ní pé ìyàwó ọkọ ẹ̀ àwọn olùkọ́ ọmọdọ́ ni ẹjọ́ lọ́kọ ẹjọ́ fẹ́ ọkọ ọkọ yẹn ẹjọ́ níní ẹni tó wà nílé ọmọ kan ẹni tó dé ọmọ kan lé nítorí pé. Eh, àlejò ọkọ rẹ̀ ni tó náà wá di oníkíní onílé ṣe rí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ dé kò ní gun ẹni tó wà ní gàràgàrà wípé ojú ọkọ ló dé eh, kọ́líbùsà òjì hà wípé ọkàn ọkọ gangan ni lọ́wọ́ ńlẹ̀ yóò lóun gangan ni kọ́ìn àbí wọn náà wọ́n ń pè yóò máa wá wo àwọn tó bá ń lébi pé ẹ̀yin ti lògbà ti yín tán ẹ dẹ́kun sóbìnrin máa ń lògbà rẹ̀ tán lọ́dọ̀ ọkọ láìkú yóò máa wá sàrí fi sìn kọ́dà nígbà mi ò lè jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀ nígbà mi ò lè jẹ́ ẹgbọ́n ẹgbẹ́ àǹtí ẹ̀ nígbà mi ò lè jẹ́ ẹgbẹ́ ìyá ẹ̀ àtàlá yẹ jùsùn Islam eléyìí ọ̀tọ̀ lábẹ́ ṣẹ̀ríà wọn wọ́n àpọ́nlé lára ṣe kíni lára ń pẹ́ ara ń fẹ́ àwọn olóyìnbó ní respect is reciprocal ẹjọ́ máa pọn ara yín lé nítorí pé ẹni tó ń pọn lè yẹ òun pọn kọ rẹ lé lára ẹni inú ọkọ rẹ ó sì dùn tó bá ń pọn lé látara bẹ́ẹ̀ inú ọlọ́run máa dùn sí ọ àwọn kan máa ní wáwá ọ̀yà gbalẹ̀ yẹn tó bá gbalẹ̀ tó wọ́n yà kọ́ gbogbo àwọn aṣọ tó wà mẹ́ nígbà yà wá sára tó di pé wọ́n di pé ajára lóyún sẹ́mọ̀ pé kíní wọ́n fẹ́ múra wọn mọ́ kò fẹ́ múra wọn mọ́ ájọ́ra ń jíṣẹ́ fún ọdẹ́lẹ̀ mi ànábì buhari mọ̀ wá rí pé a ah, òun ti gbé ìyá yọ gbọ́ wa lóyún tó bímọ à ah, òun yẹn lágbà ànábì buhari fi wá mú ájọ́ra kó ń lé lọ́ọ́ fi wá mú lọ mọ́kà ibi tá ń lọ lé ni ẹ̀ ọ̀rọ̀ bòlígámì ló mú ájọ́ra wà ní mọ́kà àti ismail ẹlẹ́ẹ̀kejì tàbádùlù tàfọ́kùdì hàl àwọn méjèèjì ọmọ béèrè ara wọn ah ìrìn ìyàwó mi látàná ọ̀yà ń gbé fóònù salamu alaikum bó ní gbogbo ìbàdàn ìyàlẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ àbí ẹ máa béèrè àláfíà ara yín tó bá dé pé ilé kan náà bá ní ẹ lọ lè wọra yín ziyara mo ní kí n wá béèrè àláfíà rẹ náà bó lọ àláfíà rẹ èmi náà ni mo ní kí n wá kí yín láàárọ̀ yìí mo ń jáde bó lọ àláfíà yín àwọn ọmọ ńkọ́ eléyìí ni wọ́n pè ní Islam torí gbogbo ní tẹ̀sán yẹn yóò máa jẹ́ kí ìfẹ́ ọmọ ṣe kíni kí ìfẹ́ ọmọ kọ́mọ pọ̀ sí torí ilẹ̀ Yorùbá yóò gbà wá láàyè polygamy pẹ̀lú àwọn èrò rí kírò rí àtàwọn fíìmù burúkú tí kálukú ti ṣe kíni lè kálukú fi wọ̀ yàtọ̀ gbogbo ohun tó ń jẹ́ ìyàlẹ́ kó wọn lọ lè kí fún kíni ti kíni yẹn òun lẹ́yìn kó máa kí wọn láàrọ̀ láàrọ̀ <laughs> a ní Islam gbà bẹ́ẹ̀ anábìíní lẹ́sàmínà kò sí láàrin wa ma lam yarham saghirana wa yuwaqqira kabirana ẹni tí ìbá sànù ọmọkè àtẹni tí ìpá gbalagbàlẹ̀ ànábì ni kò sí láàrin wa kì í sọ ọmọlẹ́yìn mùsùlùmí tó gbádùn kì í sọ ọmọlẹ́yìn ànábì tó gbádùn ìtumọ̀ ẹni pé ẹ̀sìn rẹ̀ ò pé lẹ́yìn náà ẹ máa gbin ìfẹ́ sáàrin àwọn ọmọ yín wọ́n èmi ọ̀dáná lè ní o ẹ lè bá ó mọ lágbájá ẹni mo ní kí wọ́n fi oúnjẹ ti yín sí àwọn ọmọ àwọn ọmọ ìyàwó wọn máa lọ́dọ̀ ìyàwó kejì àwọn ọmọ ìyàwó ìyálé wọn máa lọ́dọ̀ ìyàwó àwọn ọmọ yẹn ọ̀rẹ́ ẹ gbìnfẹ́ ara yín sáwọn ọmọ yẹn lẹ́mìí bẹ́yìn bá wọlé inú yẹn ọmọ dùn ni ipe ọba ọmọ rẹ àkọ́bí rẹ ọba lọ́dọ̀ ìyàwó rẹ ni wọ́n ń ṣeré sẹ́wọ̀n pé ẹ ti ṣẹ́gun èṣù nílẹ̀ Yorùbá má débẹ̀ ni ah má dé bẹ́ẹ̀ o má jẹun bẹ́ẹ̀ o láfi ní ká má jẹ yorùbá kí ni ká jẹ jẹmọ́ mùsùlùmí ẹ̀yọ́ màyá mi nínú àwọn òkúòkù tàbádùlù àlẹ́tìzáàrí tàbá gúnra wa tá a ṣẹra wa ká máa exchange sorry ẹ má bínú ẹ má bínú yẹn máa tún kan sí o torí gbà mí àsìgbọ́ máa ń ṣẹlẹ̀ tàbádùlù àlẹ́hàdáyà a máa fi nǹkan ránṣẹ́ síra wa a máa fi nǹkan ránṣẹ́ síra wa tó bá ti dá ní ọgbẹ́ lọ́dọ̀ tọ̀hún tọ̀hún náà tó bá ti dá nǹkan kan chicken pie meat pie ẹ̀hẹ̀n tó bá ti ṣetán chinchin bó ṣe kéré tó yẹ ní máa ń pa ní aburú ní máa ń pa ní owó burúkú owó tó fẹ́ sọ yẹn di kàtá wàá wò pé ẹni tí lára náà ló tún ṣe chicken pie fún mi yọba mú mineral tútù nínú kíní yọba ń lò lọ yìí ṣe ń lò ní owó yẹn ọmọ ṣe kíní yóò máa reduce ẹ máa mú nǹkan dání fúnra yín orí wa mẹ́gan ẹ ṣẹ́gun èṣù ọlọ́kọ̀ọ̀kan níyàwó kan tẹ́lẹ̀ náà èṣù ọ̀fẹ́ káwọn gan gbáyé ọ̀fẹ́ kí wọ́n succeed àṣetánì máa rán àwọn ọmọ rẹ̀ jáde nì tó bá ti dàárọ̀ kán lè dalẹ̀ ayérú èyí tí ó gba adé lọ́wọ́ rọ̀lẹ́ èyí tó bá ya ọkọ àtìyàwó àbọ̀ dáàrin àwọn ìyàwó méjì rú ọkọ wa yàrá ó náà méjèèjì ọ̀yà ẹ̀kẹ́rù yín kẹ́ máa lọ àṣedáni ọlọ́mọsá sọ wa níbi aburú rẹ̀ tàbádùrù làáfù àmọ̀sà mójúkò fúnra wa torí pé àmójúkò yẹn oníjẹ́ kéèyàn onísìnmi ntótó mo fẹ́ tójú bọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ dọ́pítù rírà alẹ́ òkúrọ́ owó kárí pé ajẹ́ níwọ̀nba àdámọ́lówó tàgáyìlú kọ́lbì má alùkọ́dọ̀ bisábàbí àdìsáàsì bí musharakatil ghayri fi haqqil insan ẹni wọ́n pè ní owó náà ni eh, ìgbé ọkàn kọ́kàn ọmọ yí padà pẹ̀lú ìbínú nígbà tí wọ́n bá ń fura pé ẹnìkan bá òun ṣíà ní níbi nǹkan tó ń rò pò nìkan lòun ni abágbé mọ́tò fún bọ́dà yín ẹ̀hẹ́ ó ti ń wà láwa ní mọ́tò tá a gbé fún yẹn ìwà àti àfáà yìí lẹ́jọ́ ní ẹ̀mí rẹ̀ ó rù ló wù báyìí pé ìgbọ́ ìwọ ni wọ́n ní kájọ ọmọ ogun mọ́tò yìí ó ní bẹ́ẹ̀ ni sà ọmọ lónìí ọ sọ̀rọ̀ mọ mọ́tò wà sá nígbà tó jẹ́ ònìkan nílò ogun sí wàhálà nígbà ó ti di pé wọ́n ti pé méjì pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lú kí ní wọ́n bàjẹ́ ọlọ́mọ pé mo bàjẹ́ o ara máa tẹ́tọ́ o <laughs> wọ́n ní bí sí máa ń ṣẹlẹ̀ náà nu wọ́n tó ń pé ìyàwó rẹ̀ ń jowú kí ló dé òní jowú kò sí wá ní jowú àdámọ́ lówú náà iná mọ́ sàlàyé pẹ̀lú láàrin ọkùnrin méjì àdámọ́ kí wọ́n dìyàn pọ̀ lérí nǹkan yẹn owó tí ọ̀dà òun náà ni owó tí èèyàn ń ṣèkà lábẹ́rẹ̀ ilé ìwádìí ti ṣèkà yẹn náà mọ̀ nígbà yìí ti ń sọ yọ ọ̀dà o yìí ti ń sọ yọ ọ̀dà o èmi náà nígbà o àmọ́ nọ́mọ̀ owó kéèyàn ó jowó wọ́n ní àdámọ́ ni fọ́kùnrin àti fóbìnrin ọlọ́run wá ṣàánú àwa ọlọ́run ò pé káwọ ọkùnrin méjì ká máa fẹ́ obìnrin kan wàhálà ọba ṣe kíni wàhálà ọba ṣẹlẹ̀ àwọn èèyàn mọ̀ gíra wọn lérí wọ́n mọ̀ sára wọn ládàá kíyàwó sọ fún ọ pé tó mo wáyà nàpájà o ẹni lè wálé lálẹ́ yóò ń lọ ìdímù lọ́dọ̀ ẹnì kejì yìí wọ́n padà sára wọn ládàá wọ́n padà sára wọn ládàá àmọ́ náà àánú ọlọ́run ọba lọ́lọ́run ọba torí tí ó le tí wọ́n ṣe kí tí wọ́n lágbára ọlọ́run wá gbé kó lọ́dọ̀ wa ọ wá gbé fáwọn tani ọwọ́ gbé fáwọn obìnrin ó fi dá wọn lọ́lá ọlọ́run fi dá wọn lọ́lá nù kọ́lá bó ṣe wá rí yẹn e àdáwò lọ́wọ́ á jẹ́ lọ́dọ̀ wọn tóbìnrin fi yanu sọ pé kọ́mọ wọn ó kú ọ tẹ̀wọ̀n lọ́rùn ju kọ́kọ́ wọn fẹ́yàwó lọ ẹ ṣàmọ̀ pé kíní yẹn ti di àdáwò sí lọ́rùn pé kò wọ́n sùn fún ọmọ ó sì bẹ́tà ẹlòmíín parẹ́ nítorí owó alẹ́ ní ti da kerosene ṣe ìlérí nítorí owó alẹ́ ní parẹ́ alẹ́ ní pọkọ́ ọ̀pọ̀ àtàndójú dá ẹ mẹ́jà máa think gẹ́gẹ́ bí àwọn kèfèrí àwọn táwọn sọ yìí kèfèrí ni wọ́n ń kò far kasarat ẹ̀já máa think as a muslim alẹ́gbẹ́ra tọ́bí àtọ̀lùmọ́dà à máa máa bálẹ̀ kẹsì mìíràn istiqama bó ṣe kí obìnrin ó ní ìmọ̀ tó kó ní ẹ̀sìn tó kó níwà tó wọ́n ní yóò jòwó àmọ́ kó wòye kọ́ mọ́ ṣe kíni kọ́ mọ́ kọjá àlà ìyàwó asára jòwó lọ́dọ̀ hajara wọ́n ní ìyàwó Aisha jowú lára ìyàwó Khadija ìyàwó Khadija sì ti kú kó tó di pé wọ́n fẹ́ ìyàwó Aisha anabi amaro yin ya Khadija pé Khadija Khadija Khadija ọwọ́ <laughs> adijọ́ kan ní ìyàwó Aisha bá sọ pé Khadija wò ìyàwó Aisha ní tu ala ahadin min nisa'i nabi ìjòwú lérí ọ̀kan nínú àwọn ìyàwó ànábì ma gíritù àlà Khadijata wà mara ra ètò ha tó tó owó tí mo jẹ ìjowó lọ́dọ̀ ìjowó lérí gbogbo ìyàwó ànábì tó tó wá tó owó tí mo jẹ lérí Khadija ìsìwárí ó ti kú kèmí tó lọ́kọ nígbà tí èèyàn ń jowó ẹni tó ti kú ẹni wọn jọ nira wọn kọ ìbọn ọmọ ọ̀dọ̀ ànábì ló gbóúnjẹ dání ànábì ń bẹ nílé ìyàwó Aisha ìyàwó kejì àbí kẹta àbí kẹrin wallahu alam ọ̀kan náà àwọn ìyàwó ànábì ó wá fi oúnjẹ rán ọmọ ọ̀dọ̀ pé kó gbé fún ànábì bí ṣe ń bọ̀ báyìí ẹja mú kí màkàn bẹ̀ yẹn o sọ̀mọ̀ pé ànábì ò sí nílé ń tọ̀hún àbí bọ̀tọ̀ ó fi oúnjẹ ránṣẹ́ káànábì ó jẹ àtàwọn sàhábà ìyàwó ìṣàbá dìde nígbà wọn gbóòórùn oúnjẹ náà bá gba àbò oúnjẹ náà bá gbà mọ́lẹ̀ làbọ́ bá fọ́ àbọ̀ píṣì sọ́nà méjì ẹ̀wọ́ bẹ́yẹn ti gbá nǹkan kó tó fọ́ látara owó ife òun ló yẹ kóun ṣe oúnjẹ tí tẹ̀ ń gbé bọ̀ ní kọ́ wà ń lé ìyàwó nọmba fọ́ kọ́ ọmọ ní kọ́ bọ̀ ẹyin lọ́dọ̀ ìyàwó nọmba tírì ọ́ ẹrú ibi ọ̀wà náà ló ti máa ṣe ló ìyá yín jowú ni o gára tí ó mọ̀kún ẹ̀tẹ̀zára mìnà àdábì ti wá ẹ̀skúsì fún wọn. agbẹ́rù ẹ̀sẹ̀lẹ̀ lọ́dọ̀ àwa tá a ti níyàwó méjì mẹ́ta yín sẹ́mi pé èèyàn nìkan pa fún orókè àwà bí kan wá sọ orókè àfún pé eré rẹ ti dàrú kápò orú ẹ̀ bá ṣẹlẹ̀ táàsì gbọ́tàn yìí ọkàn tó fọwọ́ láwọn ọ̀rẹ́ rẹ wọ́n sì ń gbójú ẹ bọ̀ ìyàwó kan sì jáde ó sì gbà bọ́lẹ̀ oúnjẹ sì dànù sílẹ̀ lẹ̀ ọ̀pọ̀ àwọn orókè àti wọn aṣọ orókè àfún bẹ́ẹ̀ sì ni kí ni ń ṣẹlẹ̀ ànábì ni rárá tí o bùkún ànábì ni ìyá yín jẹ́ kí ni ń jowó ànábì ni ìyá yín nígbà ànábì dákọ̀ wọn kán ma má ba àrí sí láìsí ẹ̀jọ́ àbíta ni mo fi yẹ́ ẹ̀ sí yẹ̀yẹ́ jẹ́ pọ̀ ọ̀pọ̀ wa kó náà wọ́n jẹ wọ́n jẹ tán wa ni lọ lè mú wa bọ́ irú eléyìí tí mo rà fún wọn náà irú èyí tọ́fọ̀ lọ́dọ̀ tiẹ̀ lè mú wa wa gba tuntun yẹn èyí tí ò ti fọ ti fọ <laughs> ìtumọ̀ ni pé ọmọ ra ọmọ ra bọ́ fún kálukú lọ́wọ́ mọ̀ pé kọ́lọ̀ yóò máa dàpọ̀ nígbà míì olùra kọ́lọ̀ ní sísè wọ́n ti yíyàwó mẹ́rin kọ́lọ̀ mẹ́rin lọ́ra yẹn kọ́lọ̀ mẹ́rin blue pink yellow àti red ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa òun ọkùnrin tó bá gbádùn ọ̀gbọ̀dọ̀ máa rí sí wéèrè o kò gbọ́dọ̀ máa rí sí ìdààmú pé arábìnrin yẹn burú ọmọ ìyá owó ni ọ̀kan náà àwọn ìyàwó ànábì wọ́n sì ń pe ìyàwó sọ̀fíà wọ́n ń pè wọ́n ní èèyàn kúkúrú pé wọ́n sì wá kúrú láàrin wọn báyìí ó sì bu ẹkún lè bá ànábì ànábì ni má dá wọn lóhùn má dá wọn lóhùn bàbá bàbá rẹ ní ìpele kẹlú lóhùn ànábì ọlọ́ni èmi náà kọ rẹ ànábì ọlọ́ni ṣé lẹ́yìn òtítọ́ èyí bù wọn fẹ́ tún bù ó ó dùn ọmọ láti ẹbí wa wọnú ilé kó níta ní bù bùlálàdà ọmọ wa fi wọn àdébìrì pé owó lásán ni wò dákun máa ro nǹkan mi lọ́ntì ẹ. àlàkùtà ìdàlù òòlà níwọ̀n bá àsìkò díẹ̀ tó kù òun náà ni pé àwọn mistake ti máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ìyàwó tó wà nílé tí wọ́n máa ń pè ní ìyálé àwọn mistake ti máa ń ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé kọ́ sọ pé látàdàzáwọ́d alẹ́ ọ gbọ́dọ̀ fẹ́yàwó lémi o èèwọ̀ ní kọ́ fẹ́yàwó lémi o ẹnìkan para mi àbí kí n pa ọ́ wọn lóbìnrin mùsùlùmí kan gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ kọ́dà obìnrin mi sọ pé kọ́ ọmọ àyàn àlè kó ní woman friend boyfriend ó sì tẹ́wọ̀n lọ́rùn ju kọ́ wá gbéyàwó wá sí ilé lọ ẹlẹ́sìn kì í sọ̀rọ̀ ọ̀daràn obìnrin ní sẹ́kínní òun sọ̀rọ̀ kì í ṣẹlẹ́sìn ọlọ́run fi fàkórí bínú ọlọ́run ìdúkọ́ fẹ́ yàwó lọ ní ti ń sọnù ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ní ká pé ẹni tó wà nílé ká pé sákèsí wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ pé ó wá fẹ́ ọkọ mi ó wá fẹ́ ọkọ mi wọ́n lọ́rọ̀ yẹn ọkọ rẹ tí o ó wá ọkọ rẹ tẹ́jọ́ ní tàbá ni ó wá ọkọ tiẹ̀ àti tó ń sọ̀rọ̀ mí tí ọ̀dà àbí ó wá ọkọ rẹ tẹ́jọ́ ṣe kíni tẹ́jọ́ ní kéèyàn máa pé ọlọ́ọ̀lẹ́ fẹ ọkọ ẹ ẹni bá ń ṣe ni wọ́n máa ń gbé ń fẹ ọkọ ẹ ipe arábìnrin yẹn ń fẹ ọkọ ẹ torí pé ń ṣe pẹ̀lú àbí ilé yóò ṣe sìnà wọ́n igi ọkọ rẹ tẹjọ ṣe kínní tẹjọ ni lọ́ọ̀lẹ́ ha kú ọlọ́pọ̀lọ́ ọkọ rẹ báwo aláàánú aláàánú méjèèjì kan tún nínú àwọn àkíyèsí lọ́jọ́ mistake yóò ní ibo lọ́wọ́ yìí nígbà tí àwọn ń jìyà àwọn wa kọ́lé tán sí àwọn ará mọ́tò ẹlẹ́sẹ̀ sóṣooṣo ní wọ́n ń ṣe kínní ní wọ́n ń bọ̀ wọ́n ní mùsùlùmí ronú bẹ́ẹ̀ ìyàtọ̀ ọlẹ́ẹ̀jẹ tán yẹn àwọn míì tẹ́jọ bẹ́ẹ̀ àwọn míì tẹ́jọ ń jẹ́ bọ̀ látijọ́ yìí àwọn sì ń jẹ tiwọn lọ́wọ́ tí mo ti jẹ tán kádàrá ti tiẹ̀ nu nìyàtọ̀ ọlọ́jẹ yẹn kádàrá ti tiẹ̀ lèyí tó ń ṣe kíni yìí tó ń wá jẹun ó sì gbọ́dọ̀ bínú kádàrá ọ̀n lára nìyẹn mùsùlùmí sì lára mùsùlùmí ẹgbẹ́ sórí ìyàwó mi tó ń bá tó fẹ́ lẹ́yìn ti tiẹ̀ òun tó ń gbádùn dòun lọ ìyàwó mi tó máa tún fẹ́ lẹ́yìn yẹn òun tún gbádùn ju ẹlẹ́ẹ̀kẹta lọ. kálukú pẹ̀lú kádàrá rẹ̀ ọlọ́run ní nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya ọlọ́run ní mo ti pín bí kálukú ṣe lo gbèsè ayé ẹ mo ti pín kádàrà tiẹ̀ ló lo tí tiẹ̀ náà wọ́n náà ń ṣe kíni tí tiẹ̀ lòun náà ṣe kíni lòun náà lò yẹn. nínú àwọn mistake tí ma wá lọ́dọ̀ ẹni tó wà nílé al-galabatu alayha yóò jẹ gàba ní area arábìnrin yẹn àṣẹ tí wọ́n máa pa gan ọkọ̀ gan lẹ́tọ̀ọ́ tí wọ́n máa halẹ̀ mọ́ tí wọ́n máa dún kókò mọ́ tí wọ́n máa lakọ ọmọ lérí yóò sọ fún pé sórí bó ṣe wà yìí ọwọ́ mi lọ́wọ́ o ara tí ń bá fi ọ́ dá nulẹ̀ lọ́kọ̀ ó fi dá torí wọ́n lọ wá bá wa ayé mùsùlùmá ah? mùsùlùmí sọ bẹ́ẹ̀ máa halẹ̀ mọ́mọ́ yẹ́ ẹ̀ ẹ̀tọ́ òhu. Ah, nàfàkàtì ghaliya wọ́n nínú mistake táwọn ìyàwó lé táǹpé ní ìyàlé tí wọ́n máa sábà ṣe gbogbo àwọn bíìlì tí wọ́n fún tẹ́lẹ̀ tí wọ́n fi ra nǹkan wálé gbogbo tí ń gbogbo ẹ̀ tẹ́lẹ̀ báyà twenty thousand naira yọ akọ mílò milo ńlá àpòyọ ńlá pé ẹja tí wọ́n di ẹrú ẹ̀ tẹ́lẹ̀ a ní táwọn fẹ́ rà nìyẹn ọkọ wa wọ́yọ́ wa bú ẹni pé àá ah, ṣé bá a ti ń a ní àá ebi igbó o ti lówó ló fi sọ pé ọfẹ́ fẹ́ yàwó mi o <laughs> ti lówó òun náà mọ̀ nínú ẹ̀ pé òun hàn lè mà ipò òun sì jáṣe rè o tú gbó ó bá tú tán kálukú lè mà ládùúgbò pé kò tó ṣe ń tó ṣe kí ni wọ́n ní kódà kódà kódà fóbìnrin tí ń bojú obìnrin tí ń lo jẹ̀lúbáàbù tí tọ́gbà pé la ilaha illallah máa hàn kọ́lé mà la yukallifu Allahu nafsa illa ma ataha lẹ́yìn náà tajassusu wọ́n ní nígbà míì ẹni tó wà nílé yóò máa yóò máa ṣe tajassus tajassus ni pé ká máa wo kíní lọ ó lè máa rìn lẹ́yìn kùlé wọn ọ̀dọ́ rẹ̀ wọ́n ti kú o yóò máa wá rìn lẹ́yìn kùlé ìyàwó tí tó kàn yóò máa dẹ́tí gbọ́ kíni wọ́n ń ṣe kíni kíni wọ́n ń sọ yóò yọjú kíjìnì kí ni wọ́n ń ṣe kí ni kí ni wọ́n ń ṣe ọ́ là bàtà ń san lẹ́yìn àbàtà sàn stroke ló kù kọ́ lọ́mọdé àmà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọmọ kí ló gbé lọ́wọ́ kí ló lè rí rà sórí tí wọ́n bá fẹ́ ni ọ béè lọ́wọ́ ọkọ ẹ̀ tọkọ rẹ bá ń ṣe pàṣẹ tí ń ṣe jàmbá láàrin ẹ̀ méjèèjì fílẹ̀ ànábì ti ọ̀rọ̀ wọn wípé ẹgbẹ́ wọn wọ̀ ọ́ tó bá dijọ́ àlùkè àmà wọn gbé wọn dìde lẹ́ni tó ní stroke wọ́n sì wá wọná gbogbo ọkùnrin tí bá ń ṣe tí ó bá ṣe déédéé láàrin ọkọ àti kíni àmì tí ó bá ṣe déédéé láàrin ìyàwó méjì tàjà sísun ìgbà mi máa ń kó ìmọ̀ ara ọmọ wọn ni ọ̀ya kàfílà lọ́bẹ̀ yẹn lọ́lẹ̀ ìbéèrè lọ́lẹ̀ ìdúkúlẹ̀ kó wo kí ni wọ́n sọ kí wọ́n jẹ wọn ní gbogbo eléyìí ò nídìí ẹ̀ ẹjọ́ wọn bá fẹ́ ní òbí lọ́wọ́ ọkọ rẹ̀ tó fún ọ tó lọ́wọ́ lágbára èyí tó lágbára kọ gbà wọ́n nígbà mi obìnrin mi sọ pé òun lọ òun fẹ́ divorce òun fẹ́ divorce àwa béèrè pé ó fẹ́ divorce kí ló ṣẹlẹ̀ ó ní òun ò lè bí ẹ̀ ọkọ lágbára wọn lọ lágbára ọlálàáfíà ọlálàáfíà yín ṣe déédéé wọn ṣe déédéé ó ní hmm, òun fẹ́ divorce ni òun ò lè òun ò lè gbarú ẹ̀ wọ́n ní irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ní kò dáa fún obìnrin tó bá jẹ́ lẹ́sìn èmi ìdè wa kò tán kó wa padà máa wọ́kọ̀ kó mọ̀ láyè wọlé mọ́ kó wa dé pé òun tó jẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ ìyàwó ẹlẹ́kejì yọ̀pọ̀ ara lè ṣe ẹlẹ́kẹrin ibi tí ń ṣe kínní ibi tí ń lọ wọ́n tó máa hàn lé mọ́ ń bẹ̀. ọlọ́mọṣà sọ wa níbi àbúrò tó àwọn tí ò lẹ́sìn làwọn eléyìí kan wọ́n máa lọ lé ológun ọ̀dọ̀ àfóúnjálàbí láti máa lọ lè sógun fẹ́ àbí ògùn fẹ́ráàkù tí ó ya ìyàwó àtọkọ ọlọ́mọṣà sọ níbọ̀ kan bí aburú bẹ́ẹ̀ nàṣíhàtì ìmọ̀ràn mi fún ẹni tó jẹ́ ìyálé tí wọ́n fẹ́ yàwó lé alákọ̀ọ́kọ́ ìsibiri lọ́lẹ́ ṣe sòrò fàyínà sọ́bùrà ìndà sọ́dẹ̀ mọ́tìlẹ̀ òòlà nígbà tí wọ́n fẹ́ yàwó gbàrà yẹn lọ́lọ́wọ́n bá aláàfẹ́ wo sòrò rẹ̀ ìgbà yẹn lọ́gbà ládá kìí sígbà tó ti sọ̀sọ́ kú tó ti bànkan jẹ́ tán wàlákìlì jẹ́nà tọ́wọ́ ìtẹ̀láṣẹ ọkọ ni kéèyàn nífẹ̀ẹ́ ìyálé ìtẹ̀láṣẹ ọkọ ni lẹ́yìn náà àbí tààdùdì wọ́n ní kíyàwó alákọ̀ọ́kọ́ kọ́ lọ lè mọ̀ yìí pé tọkọ rẹ bá fẹ́ yàwó lè tẹ̀sídáàdù ìkìbálà ìlàrọ̀ bìyà yóò fún láyè ẹ́ láti lè bá fèsì ọlọ́run wà ìbàdà àti hà yóò fún láyè láti fèsì ìbàdà yóò ṣe kìyàmù lè pé yóò ka Qur'an yóò gbà wẹ̀ torí pé wàhálà òun nìkan ó ti di ti èèyàn mélòó ó ti di èèyàn méjì ọkọ̀ ìwádọ̀ rẹ̀ yóò máa katira rẹ̀ tó bá jẹ́ ní katira bá dé pé ní lọ skul yóò máa kàwé àsìkò tó yọ ọ́lẹ̀ fún tọ́kọ̀ òfin sílọ́dọ̀ rẹ̀ yẹn ó fìrì láti achieve for many things èyí tó bá jẹ́ ìdérí ẹ pé ni o ìdérí ọba pé alẹ́ òun ṣẹ̀ṣẹ̀ kankan mọ́ òun ò kírun mọ́ òun gbàwẹ̀ mọ́ òun lónìí kọ́ọ̀bù mọ́ òun ṣe wà yín sìn òun ṣe lọ alíkọ̀ mọ́ <laughs> kí ni àwọn fẹ́ dà yẹn ilé ayé ọ̀padà parẹ́ ọkọ rẹ̀ náà ọ̀padà kú ẹ̀sìn tó fẹ́ mú lọ́dọ̀ ọlọ́run ọba ni ló ti bọ́ ọmọ lọ́wọ́ yìn askar ìmọ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn abẹ́kọ̀ ayé ọ̀rá ìtọ́jú àwọn ọmọ ọ̀rá ìmójútó àwọn ọmọ nítorí pé ọkọ ti wà níbòmí láwọn àsìkò tí ọyọ ọlẹ̀ fún ọ wọ́n ní ẹni tó jẹ́ ìyálé wọ́n ní kọ́ mọ́ gba àwọn ọmọ láàyè kíyàwó náà sì mọ́ gbà àwọn méjì ọjọ́ nìyẹn náà bẹ́ẹ̀ kan bá ti ń yọnu ti ń pé ìyá alágbájá bó ní sọ wá ṣe sí yín yẹn wọ́n ní kéèyàn má lóhùn. ọ̀kan náà wa kan ọ ma ń tẹja wọ́n lé arábìnrin kan yín máa wá rẹ̀ pẹ̀lú ọmọ kékeré kan ọmọ kékeré náà ti bàlágà o òun wá rí arábìnrin yẹn pé kí ló dé tí ẹ tẹ́ ẹ̀ mú àbúrò yín lọ́wọ́ máa ń lọ wọn wọ́n lábúrò òun kọ́ ìyàwó ọkọ yín lẹ́jọ́ ń wọ́sọ̀ kan náà lẹ́jọ́ ń ṣe dáadáa ó ní àwọn tí máa ń jọ ń ṣe náà nìyẹn gbogbo táwọn bá lọ àwọn jọ ń lọ òun jẹun lọ́dọ̀ rẹ̀ nígbà míì wà jẹun lọ́dọ̀ òun nígbà míì ọ̀dọ̀ rẹ̀ làwọn ọmọ òun ti jẹun nígbà míì ọ̀dọ̀ òun làwọn ọmọ tiẹ̀ náà ti jẹun bó ló ṣe wá rí ó ní ìyàwó tó òun ipe wọn wà ládùúgbò wọ́n bẹ̀ lu o kọ̀ wá síbi tí wọ́n sí wọ́n bẹ̀ maka wọ́n bẹ̀ madina wọ́n Amerika, lamẹ́ríkà wọ́n bẹ̀ lambẹ́ mina àwọn ló fò ó fò ó lóun wá sọ fún ìyàwó pé bẹ́ẹ̀ nìkan bá ti sọ̀rọ̀ mi fún ọ pè mí tẹ́lẹ̀ kan bá ti sọ̀rọ̀ tẹ́ náà fún mi èmi náà pè wọ́n náà lọ́kàn bá ó dojọ́ kalẹ̀ tán fún ìyàwó ìyàwó ni ó mú ẹ̀ sì jókòó ẹ má ti lọ ẹ sì sùúrù lọ́ba gbé fóònù lọ́ba pé ìyálẹ̀ lókè ọ̀yẹ́ sàmú aleykum ma ẹ dákun yẹjú sí mi ìyálẹ̀ yẹn náà sì ń bọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan ọ̀yẹ́ ẹ tún sọ onígbà táwọn ti ṣe bẹ́ẹ̀ fẹ́yàn méjì kò sẹ́ni kankan ti ń dà àwọn ọdún mọ́ nídìí bẹ́ẹ̀ ẹ má gba àmọ̀ ẹ̀bọ ilé tí ẹ ti dàrú ọ̀rẹ́dì ń wẹ́nu kúnra ni bẹ́ẹ̀ nìkan bá ti ń sọ̀rọ̀ ẹnì kejì ẹ láìta mọ̀ pé olófòófó ni yọ̀ọ́ da àárín ẹ̀yìn méjèèjì rú kó tètè stop ẹ̀. lẹ́yìn náà wọ́n ní àlìjẹ̀dídà ẹni tó ṣẹ̀ dé kíyàlẹ́ ọmọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ilé àwọn àdáná àfọ̀sọ àtọ́jú ọkọ oye ó ti pín sí méjì àbí mẹ́ta ọmọ rìlífù ẹ̀ gan nínú àlàáfíà rẹ̀ owó nìkan ní fọṣọ tẹ́lẹ̀ àwọn onìkan ní dáná tẹ́lẹ̀ wọ́n ló di ọ̀tún lakínú tó kàn padà àwọn kan mẹ́ta ń pé àwọn ẹsẹ̀ máa ń dáná ní sinaba kan òun yóò dáná fún gbára nulẹ̀ irú àwọn méjì yòókù wọn wà ní live wọn ní àlàáfíà ọmọ tó wọn la wọn ní lè gbó kwakwa àwọn obìnrin tí wọn ní tẹ́lọ́rùn yóò ní ẹfi lẹ òun wọn máa ṣe gbogbo ẹ ẹjọ òun gbó ẹjọ òun gbó òun fẹ́ gbó àwọn oníyàwó méjì mẹ́ta àwọn èyí darúgbó bọ̀rọ̀ àmọ́ ẹ̀yọ̀ kan tó sàní gbogbo ẹ̀ lòún ṣe yìí tọ́ ọlọ́mọ akun lọ́wọ́ lẹ́yìn ọlọ́mọ akun lọ́wọ́ náà rubama al'ula wa saniya tó wá ṣe sẹ́fẹ́sẹ̀ al'aulad wọ́n ní kí àti ìyàwó kan mà wọ́n ní kan lọ́lẹ̀ mà wọ́n ní kí yẹn kó ṣe dáadáa ṣàgbé èyí tó máa sábà máa ń pọ̀ jù ọlọ́ọ̀lọ́mọ ẹni tí ọkọ̀ kú o àmọ́ àwọn tó bá dàgbà ni wọ́n máa sábà tètè kú káwọn tó kéré tó kú èyí lọ pọ̀ jù àfi tọ́lọ̀ bá fẹ́ dára rẹ̀ wọ́n ní ṣe máa ṣẹlẹ̀ nígbà míì tí ìyáálé bá kú ìyàwó tó ń hàn léèmọ̀ yìí oní ọmọ tọ́jú àwọn ọmọ rẹ̀ èmi ní experience kan bẹ́ẹ̀ tó jẹ́ pé brother yìí ń teach ní school ó wá mú ọmọ ìyàwó dádì ẹ̀ ó wá fi sínú school yẹn tó bá ti wá gba owó oṣù yóò wá kó fún ọ ní school kan fi sanwó ẹ̀ mo wá gbọ́ pé ọmọ òrukàn lọ́mọ yẹn mo wá ní kan lọ lè wádìí ẹ̀ wá mo wá pe bọ́ yẹn mo ní bóòlù ló ṣe jẹ́ sí ọ ó ní ìyá tòun níyálé ìyá àti tiẹ̀ níyàwó ó nígbà tí ìyá tòun kú ìyá àti ẹ̀ lọ́tọ̀hún ìyá àti ẹ̀ náà ti wá kú sí àti bàbá tó bá ti gbowó sùn báyìí yóò sì kó fún ọ ní skul yóò ní kan fi sọ skul rẹ mo sì wàá ní ọ̀dà ọ̀yà máa gbowó sùn rẹ padà ọmọ yẹn á fi wọn kún náà ọmọ tí foundation tó ń bí ìgbà náà ni ó tó fúyẹ́ ó ti gbà á níṣẹ́ ìtí ìyá rẹ̀ ṣe níṣẹ́ kíni ìtí ìyá ọmọ yẹn ṣe níjẹ́ ilé àṣẹ dáadáa o ilé ayé tó dì mú ìyá padà tán ògìgì ní sì máa tán kọ́lọ́ ń sànú wa. wọ́n ní inú àwọn ọmọràn ó dàní kí á gbà pé arahatul kamila ìsinmi muharabatul iktihab kí ìyáálé yẹn kó gbìyànjú kó bá ìbànújẹ́ jà kọ́mọ̀ jẹ́ pé èyí tó kù tí ó lò láyé ìbànújẹ́ náà máa fi ṣe kí ni náà máa fi lò àwọn mímẹ́ bẹ́ẹ̀ a ní ìmìlọ ah, bẹ́ẹ̀ kí n máa rẹ́rìn fún ó ti fẹ́yàwó náà ó ah, ní kí n máa rẹ́rìn kí ni kí n máa rẹ́rìn fún gbọ́dọ̀ ní ọ̀fẹ́ kí n máa rẹ́rìn ọ̀dẹ̀ fẹ́yàwó nígbà wọn bá ti fẹ́yàwó lé e, ní òní rẹ́rìn má títí lọ́jọ́ gbóbìdé tí máa ń rẹ́rìn ìrìn akọ nírin torí kò ní ìmánì kò gbà pé kọ́dàrú lọ́ ọmọ ṣàfà bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn wọ́n ní kádàkùn tìrọ̀ lọ́hùn ká má jọ o látara bẹ́ẹ̀ ó lè wà depressed yóò ní depression yóò máa ru yóò máa gbẹ yóò máa nọ́ọ̀sì àwọn àrùn tí ò da màmá kan sọ fún mi ó ní ah, ó ní SARS ká pé àti gba súnà ti pẹ́ ni ó ní àrùn tí ń ṣe mí yìí ìbámu ṣe mí ó sọ ma kọ́ má ṣe kíni kọ́ má ṣe òun ó nígbà àwọn ti fẹ́ yàwó léwọn lòun ti develop depression òun wá ba dójú ẹ̀ nígbà àrùn dé lòun ṣẹ̀ṣẹ̀ wá contact àwọn afáàsúnà lòun ṣẹ̀ṣẹ̀ wá dé àlùsúnà Imani tó wọn fẹ́ máa lò ní ó ti wá fẹ́ bọ́ sẹ́yìn torí pé àárẹ̀ ti ṣe kí ni ó ti gba gbogbo ara o mo wá ní tó ṣe ni pé ọlọ́run fún alálàáfíà ẹ mo wá lọ́mọ lè tọ́jú ọmọ ìyàwó rẹ̀ òun ni ó wẹ̀ láàárọ̀ òun ni ó wẹ̀ lọ́sàn-án òun ni ó sìn lára lálẹ́ ọmọ tí ìyàwó ẹ̀ bí lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ da nǹkan rú nídìí bẹ́ẹ̀ ilé ayé kéré gan o wọ́n ní ọ̀run gangan nígbàdùn wà oníyàwó kan náà sọ́fà ọlọ́kọ̀ bó ni wọ́n pè é oníṣíngù àwọn èèyàn ti ń fara wọn lé mọ̀ gan lọ́wọ́ ti nọ́ọ̀kì báyìí kò sítáàtì mọ́ nìyẹn bàbá ìlọlẹ̀ sùn jẹ́jẹ́ ni eléyìí ò ní nọ́ọ̀kì tó ti ó ti mọ̀ pé tóun bá ti nọ́ọ̀kì ìwọ́ ṣe kí ni ìwọ́ lọ bòmí àwọn fáwọn olóbìnrin tí ò gbọ́dọ̀ sí ẹlẹ́nu mọ́ tó ní dorúkọ fẹ́ yàwó kò gbọ́dọ̀ mọ́ ó ní wọn ó má bá mi sọ̀rọ̀ mọ́ ẹni kọ́ wọlé ọlọ́wọ́ jáde ẹni jáde ọlọ́wọ́ wọlé dákẹ́ ọlọ́wọ́ sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ mọ́ ọlọ́wọ́ mọ́ sọ̀rọ̀ à wọ́n ní kò nídìí kó pin mọ́ ó fi lẹ̀ ọ wà lọ lè sun ọ̀dọ̀ ẹlòmíì títí tí ó fi tẹ̀ sí eré àṣẹ rẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ àṣẹ dáadáa àkọ́tọ́ ìdá sáàníyà torí àsìkò wa àwọn mistake tó wà lọ́dọ̀ ìyàwó ẹni tá ń pè ní ìyàwó náà ni pé ìyàwó náà làwọn méjì fẹ́ làbí àmọ́ àtàwọn máa ń pè ìyàwó wípé ìyàwó àwọn sábà máa ń pè ẹni tó dé àwọn sábà máa ń pè ìyàwó bóyá ẹlẹ́ẹ̀kejì àbẹ́lẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní àwọn mistake tí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ títí wọn òun náà ní sùúrù zọ́nìbìl ùlà oníkéèyàn máa ro èrò burúkú pẹ̀lú ẹni tó fẹ́ bá ń láì tí mọ́ wọ́n lẹ ti níyàwó kan bẹ́ẹ̀ ni ẹ̀rù wọn bà mí o ẹ̀rù ń bà wá o ẹni tó rí tọ́mọ̀ torí pé etí yorùbá ti gbé ṣe lọ́pọlọ òun ni pé ilé olórogún ní sékíní ńlọ wọ́n mọ̀ rò bẹ́ẹ̀ ìgbà pé wọ́n ń lọ ọ̀dọ̀ ọmọ ìyá rẹ àwọn ọmọ ìyá rẹ mùsùlùmí ọlọ́ọ̀lẹ́ gbé pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ mùsùlùmí innamal mu'minuna ikhwa yọmọ wa ní ẹ kò ní nífẹ̀ẹ́ rẹ̀ kò ní nífẹ̀ẹ́ kó tó wọlé ní òtí ní nífẹ̀ẹ́ torí ní tọ́wà lọ́pọ̀ lọ́rẹ̀ ni pé ah ní wọ́n ti fẹ́yàwó léyìn ẹni wọ́n fẹ́yàwó léyìn ọ̀tá àyà ní máa ń ṣe kíní ní máa ń jẹ́ ìròrí burúkú ni tó bá délé tán títọ̀ ń bá wá ṣe dáadáa yọ̀wọ́ ni ah ẹ̀yà mi lẹ́nu máa o ní ìròpẹ́ ẹlẹ́sẹ̀ báyìí máa o nígbà tí wọ́n da ọwọ́ rẹ̀ pé bóun ṣe rí bẹ́ẹ̀ ni gbogbo yẹn ṣe kíní ìròrí burúkú ni kódà nínú àwọn mistake tí wọ́n máa ń ṣe àwọn ìyàwó tí ń bọ̀ àbí ìyàwó tó ṣẹ̀ dé àtàfáàkùrù bí annaha zawjatun jadida ìpè a ó ní nǹkan gangan ló wọlé yó ẹ̀ ń bẹ àyàn tẹ́lẹ̀ ni ẹlẹ́jà gangan ló ṣe kí ni ni ló dé yìí mo kàwé náà ah mo kéwú gan mo ṣe wáyé mo jẹ́ nǹkan kan ẹlẹ́yìn náà ọmọ kékeré lè mí yóò wá bẹ̀rẹ̀ fáàrí pé. Okay? yọmọ sọ fáwọn yẹn pé òun lójú ọkọ òun lẹ́yìn rẹ̀ òun lọ́kàn rẹ̀ òun lọ́ fẹ́ràn ju o wọ́n ní gbogbo àwọn jákujàku báwọn kódà ẹlẹ́ẹ̀kẹta ta'awunu ma'a zawji ala ghadabi zawji ala ghayrati al-ula wọ́n ní gbogbo àti ìyáálé bá ń jowú ìyàwó yẹn kọ́ lọ lè gbọ́ yé pé bí ìyáálé ṣe rí yẹn bẹ́ẹ̀ lòun náà rí o èdè wọn fi kàn yálé dọ́lọ́n fi kàn yẹn tí ń fi ń jowú tí ń jakoro yẹn tí wọ́n bá fi kàn wọ́n náà ìwọ́n náà ó ṣe kí ni wọ́n náà jápọ̀ lójú bẹ́ẹ̀ lọ kọ́ ọ́n dá sáǹdì owó yẹn fún un lótú máa ní ẹmọ́ bínú mà tí ò sí mà mo ní kí n wá kí ni tí ò sí ṣé kí n wá ní potí lọ́wọ́ máa wọ pé ebi wọ́n náà ní wàhálà ọ̀hún <laughs> wọ́n náà ní wàhálà ọ̀hún ìtòbìnrin dẹ̀ máa ń understand ni pé tẹ́ bá ti fẹ́ yàwó mi ẹ̀ ṣì kú lọ́dọ̀ ẹ̀ ní sẹ́dá sóhun mọ́ ẹ̀yẹ́ wàá yà lẹ́nu ẹ wà díkì dáadáa yẹn ó ṣe kí ni kọ́ pọ̀ lẹ́yìn náà ìyàwó yẹn ẹ ti sì kí ìyàwó yẹn máa ṣe dáadáa sí tó wọn bá ń bínú ẹ máa fa ìyàwó pé ìwọ má bínú o má bínú o owó ni o kò í sí o wọ́n bá jẹ́ wọn náà ni wọn náà obìnrin wọn náà wọn náà jowú ju bá ń lọ kìtìkọ́ máa ti ìyàwó lẹ́yìn pé tọ́ba ti bú ọ̀wọ́ náà bú ọ̀dàlẹ̀ rẹ̀ rú. na wọ́n ní tọ́lọ̀bù tọ́lá kí ìyàwó tọ́sẹ̀ dé kọ́ máa wá bí ìyáálé ó sì lọ yọmọ ní síbẹ̀ tí wọ́n ń lùgbèsè ayé náà ah, ẹ lè níbọ̀ kàmá lè báyìí yìí tẹ́ fẹ́ yọ lẹ́kọ̀ọ́ àti ah, ẹ̀ bá ti lè lọ ẹ lè sọ̀kṣídìí o yóò fẹ́ máa wá àwọn ọgbọ́n àrékérekè àrékérekè títí tọkọ náà fi gbàtàn jẹ anábìnrin láyà ìlú limora àti anábìnrin kọ̀tọ́ fóbìnrin kan tẹ̀sálù tọ́lákọ̀ ọkùtì ha tí wọ́n ń sọ fún ọkọ rẹ̀ pé kọ́kọ́ ìyàwó tó wà nílé kọ́kọ́ sílẹ̀ لتستفرغ صحفتها فإنما لها ما قدر لها anábìnrin kọ̀tọ́ fóbìnrin kan kọ́ máa wá wọ́ ọ̀nà tí ọkọ fi lé ìyàwó kejì lọ kó lè bá kó lè bá ọkùpáì àwọn nǹkan rẹ̀ kó lè bá jẹ gàba lérí àwọn nǹkan rẹ̀ àwọn kìtọ́ bá ti lọ sí ẹ̀hẹ̀n ó lè bọ́ sí yàrá ẹ̀ ẹ̀hẹ̀n àbí kọ́ bọ́ síbi tí ma sá sọ sí kọ́ ma sá sọ síbẹ̀ ànábì lóbìnrin kan gbọ́dọ̀ máa ronú bẹ́ẹ̀ gbogbo abọ́ abọ́tún òkú lọ kó di tiẹ̀ ànábì lóbìnrin kan gbọ́dọ̀ máa ronú ẹ̀ ànábì ní tọ́lọ̀ ń kọ fún wọ àti tọ́lọ̀ ń kọ fún òun ọ̀tọ̀ọ̀tọ̀ ni o kálukú sì ló tiẹ̀ kó tó jáde láì nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọsẹ̀ sànú nasihati ìmọ̀ràn tèmi fún ìyàwó tó dé alákọ̀ọ́kọ́ à ń tẹ̀ tẹ́kìyàlá ọlá ti bẹ̀rù ọlọ́run pẹ̀lú oṣooṣù amina alubaraka ọwọ́ ọ̀nà fámìlì tó tò fámìlì tọ́lọ̀ fi alubaraka sí fámìlì omi tó tòrò o sì débẹ̀ o sì domirú ọwọ́ da wọn padà sẹ́yìn látara àìníwà ilé tẹ́nìkan kò gbọ́ wọn rí pé wọ́n ń jà ń lé wọn ọgbọ́ rí nígbà wọ́n dé ni wọ́n gbọ́ wọn yìí látara ìlẹ́kọ̀ọ́ àbá ìlẹ́sìn wọ́n ní kó bẹ̀rù ọlọ́run o kó ṣèlá ti pé ọkọ yẹn ẹnìkan ní tọ́jú ẹ̀ tó fi wo òun lágbé máa ń fìyà jẹ ni tọ́rùn gùn tí gbogbo egun àyàtọ̀ yọ ta òun ní sọpọ́ fẹ́ ó wò pé ní tọ́jú arákùnrin yìí bọ̀ ó fún ní ìwọ rẹ lẹ́yìn náà wọ́n máa ẹni ti mú àwọn ọmọ lọ́rẹ̀ ti wí nìyá wọn bàbá wọn náà ti ń dé báyìí ti ń bá àwọn ọmọ Eh, alhamdulillah ìfẹ́ rẹ̀ yóò máa lékún lọ́kàn rẹ̀ lẹ́yìn náà ẹni tó ṣẹ̀dé yóò ṣe farada gan gẹ́gẹ́ bí n ta sọ síwájú látara ẹni tí bá ń jáde nínú ìbínú ìbínú yẹn owú ni kì í ṣe pé wáyà ìyẹn burúkú ni àmọ́ owú yẹn kò sọ pé tẹ̀yìn fẹ́ dá tí òfin ni máa jẹ jáde lẹ́yìn náà sa'idi zawja ala ọ máa ràn kọ́ lọ́wọ́ bọ́kọ ó ṣe sùúrù fún un kí ló tún ṣẹlẹ̀ ìmọ̀ tó tún ló dé ẹ̀ṣẹ̀ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀ṣẹ̀ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o yẹn dáadáa ni wọ́n o ìyàwó ní sọ báwọn kí ni yóò máa dákun pé à ṣe ẹ̀yin náà ẹ̀mẹ́ni ẹ̀fẹ́ <laughs> èmi ò tí ì lo sùkán bí tí mo ti mọ̀ ìyàwó tí bá ń sọ báwọn tètè mọ̀ pé èèyàn burúkú ìyàwó dáadáa yóò máa encourage ọkọ rẹ̀ yóò sì máa ṣe dáadáa sí ẹni tó wà nílé ìyàwó tó ṣẹ̀ dé ẹ̀sìn láwa sí ilé ayé kì í sọkọ láwa fẹ́ o kó mójútó ẹ̀sìn rẹ̀ ó sì máa tọ́jú ọkọ rẹ̀ ó sì máa ṣe dáadáa al-akhtaw inda zawj níparí àwọn mistake tọkọ máa ń ṣe tí wọ́n wàá fà tí ìyàwó méjì òfin ní gbọ́ra wọn yé ọkọ òun máa ń délé yìí lẹ̀ alákọ̀ọ́kọ́ adam al-adl baynahuma kọ́kọ́ má ṣe déédéé láàrin wọn fa in khiftum alla ta'dilu fawahida ọlọ́run bá ní tẹ́bá ti mọ̀ pé ẹ̀yìn ní lè ṣe déédéé ẹjọ́ ọmọlẹ́yọ̀ kan kẹ́ ṣe déédéé níbi oúnjẹ ẹ ṣe déédéé níbi aṣọ ẹ ṣe déédéé níbi ilé ẹ ṣe déédéé níbi ìmọ̀ pín oorun eléyìí ẹ gbọ́dọ̀ má èyí tẹ̀lé ṣe ni ìfẹ́ àti agbára tó ń fi bá yàn láṣepọ̀ torí ìfẹ́ yẹn ọlọ́run ní máa ń fi sínú ọkàn jura wọn lọ ó lè jẹ́ ìyálé ló nífẹ̀ẹ́ jùlọ ó lè jẹ́ ìyàwó ló nífẹ̀ẹ́ jùlọ ó lè jẹ́ tó wà láàrin àbẹ̀rẹ̀ tó wà gbẹ̀yìn nígbà míì kan tó máa èyí tí wọ́n ló tutù tẹ́lẹ̀ òun náà ti gbóná ìfẹ́ tó kó mẹ́ yóò tún lọ sí ọ lágbára lérí yẹn mo fẹ́ ṣe déédéé ìfàrọ̀ ọ̀ka ọkàn rẹ̀ náà àti agbára àṣepọ̀ níjọ́ ara ìbá yánà ló ṣe àṣepọ̀ rí kọ́ wá ní ó ṣe lẹ́ẹ̀mẹ́ta mẹ́rin ẹ̀mẹ́ta náà lọ́fẹ́ ṣe ń bí ọ̀dàkùn èyí tọ́lọ̀ máa ní kọ́ wá náà ni torí ìkọ́ lágbára yẹn agbára yẹn wọ́n máa ń fún yàn ni wọ́n lè rú kọ́mọ́ ṣe kíni kọ́mọ́ rí bẹ́ẹ̀ abákan níjẹ̀ ìdí la àbọ̀ ọlọ́run la kò lè tírìtì ara rẹ̀ ẹni tí ó bá lálàáfíà ò lè ṣe polygamy ọlọ́mọ bá láfíà kálukú jẹ́ wọ́n mójú tágbó àgbo dáadáa wọ́n lé dókítà tí wọ́n máa tọ́jú ẹ̀ torí iṣẹ́ ìbádàn na alimẹ́lù ilẹ̀ ìjẹ̀dídá káwá fi sọ́dọ̀ ìyàwó pátápátá kókó gbọ́ aṣọ rẹ lọ́bẹ̀ <laughs> àwa wò pé aṣọ àfáǹkọ́ wọn ni wọ́n ti kó lọ́dọ̀ ìyàwó sàlẹ̀ bàtà wọn kọ́ ọ́nà ogun ẹ̀dẹ̀ wà mẹ́ wọ́n ti wọlé wọn ti wọlé mọ́ wà wọn náà wà lọ́dọ̀ ìyàwó wọn ò ní wá ni wọn lè ní òun jọ́tọ̀ bára ìyàwó wọ́dọ̀ yín ọlọ́run ni wala tamilu kullal mayli fadatharuha kal mu'allaqa ọlọ́run bá ní ẹ má dáwọ́ ẹ gbọ́dọ̀ fi pátápátá sọ́dọ̀ ìyàwó kan kẹ wá sọ ìyàwó tó wà nílé ìkejì rẹ̀ kẹ wá sọ dà gẹ́gẹ́ bí aṣọ ta lògbó ta wá fi kọ́ sọ̀gbọ́n náà ló lọ sọ yẹn gbó nídìí ẹni máa ń ṣe eléyìí ọmọ dá wàhálà lẹ̀ láàrin wọn sọ́dọ̀ àwọn tí ọ̀sá kò lọ́dọ̀ wọn tó fún ọ lẹ́tọ̀ọ́ àtẹ̀jọ́ tó ń fún ní ẹ̀tọ́ yẹn àwọn méjì jọ padà kọjú síra wọn tó bá ti ṣe déédéé àbí tí ọba ń tó bá ń pọ̀n lẹ́yìn ẹnìkan ju ẹnìkan lọ. ara yìí náà ni kọ́mọ́ máa ń lọ lé ádámù sòyá dàtí ìsán ilẹ̀ ìhùlà kọ́mọ́ máa ṣe dáadáa kọ́mọ́ máa ṣe dáadáa èyí tó ń ṣe tẹ́lẹ̀ sọ pé dáadáa tó ń ṣe bá ti dínkù ọ̀dà wà lálẹ́ òun fún ọ ní ten thousand owó ọbẹ̀ lọ́sẹ̀ ìyàwó wá dé ọwọ́ ni kán lè mọ́lẹ́jì four five kí ni tó máa ń tó ń ṣẹlẹ̀ yẹn òun náà ní pé ẹni tó dé yẹn lọ́wọ́ kó bá wọn pé tí ọba dé ni ten thousand làwọn ọba máa ṣe kí ni làwọn ọba máa gbà ẹ̀yìn tá ló wá fa wàhálà láàrin àwọn méjì ni pé ìgbò ti wọlé ilé bí ti ń pa wá lọ jẹ́ pé bí ọba ṣí téjì lápò mọ́ fi imani ṣe o imani káwọn sábà fi ń ṣe o imani àtowó ni o arísìkí jíjẹ mímu náà ni o tọ ọlọmọsà wọlé àwọn ọlọmọjọ rẹ wa gbogbo àwọn táwọn iṣẹ́ ìbádà yẹn kọlọmọsà ìgbà lẹ́sìn fún wa èyí tá à ń gbọ́ yín bẹ́ẹ̀ ni pé arákùnrin yẹn yóò máa ṣe dáadáa ju bí ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ kò fi ní ní iṣu torí obìnrin ọmọ rò pé tó ti dé bá ń sìn owó àwọn ṣe owó àwọn kọ́ọ̀tì ọwọ́ tó ń há dì mọ́ ọkùnrin ni wọ́n ọkùnrin ni ọ inú rẹ ọmọ dùn àmọ́ kọ́ máa gbé ẹyin ìwọ náà sábà gbogbo ọ̀sẹ̀ fẹ́yàwó ni nígbà ọmọ gbé olówó tó fi gbogbo ẹjọ́ tó ń ròyìn nítumọ̀ o ọ̀dà fìtínà lẹ̀ yóò pe àwọn ọmọ rẹ̀ pé torí ọmọbìnrin ìyá ti ń jẹ yín bàbá yín lọ́yọ̀ lè ṣe ń tipa rẹ̀ ọ̀ká o onílẹ̀ lè mójútó ń tipa rẹ̀ ọ̀ká o lẹ́yìn náà àtàríṣ kọjá pé ọkùnrin gangan fún rẹ̀ ni ó máa dá wàhálà lẹ̀ láàrin àwọn ìyàwó ẹ̀ kọ́ máa sọ̀rọ̀ ìyàwó fún ìyálé kọ́ máa sọ̀rọ̀ ìyálé fún kéèyàn máa máa ìfáìtì wàhálà sínú márìjì ẹ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ pé kọ́ máa ròyìn ìyàwó kan fún kejì ìpèsè ọbẹ̀ lẹ́yìn wá ṣe yìí sọ́bẹ̀ lélẹ̀ báyìí ọlọ́run làwà àbí kọ́ máa ní aṣọ lẹ́yìn wá wọ̀ yìí léwẹ́ lè kọ́ lè kọ́ báwọn yẹn ṣe ń wọṣọ bó ṣe sọ yẹn gan-an ìtọ́ ń sọ fún ni pé kọ́ lọ lè kọ́ bí ṣe ń wọṣọ lọ́dọ̀ ìyàwó mi ìtàn sọ nìyẹn ọkùnrin gbọ́dọ̀ mọ̀ tí ọmọ jáde entrances ọ̀rọ̀ ọkọ̀ọ̀kọ̀ rò náà kó tó gbé jáde kéde pé ọ oh, wà talk before you think ó oh, think before you talk látara bẹ́ẹ̀ ó ní lè dalẹ̀ ara rẹ̀ rú àbí kọ́ máa ròyìn bẹ́ẹ̀ ṣe ń ṣe nínú yàrá pẹ̀lú ìyàwó mi gbogbo àwọn àwọn nǹkan jákujàku báyẹn yọ dalẹ̀ ẹ̀rú kọ́ máa bú ìyàwó ẹ̀ àbí ìyálé ẹ̀ lójú ẹnìkejì wami wami wami wami ọgọ ìyá rẹ̀ sì mẹ́mẹ́ àbí ìyàwó rẹ̀ mẹ́mẹ́ òun mú lẹ́sẹ̀ òun yẹ̀yẹ́ rẹ̀ tí ìbàdí ẹni tó ní mánì ìjọ díjà bá dé yóò fi bu àbí òní fi bu tí ìbàdí kọ́ bá dé èèyàn ẹni ọlọ́run a ní àtẹ̀mí ọ̀dùn mí ẹni tó fẹ́ ẹni sílẹ̀ ọlẹ́gọ̀ ó ti píkẹ̀ ìyàwó ìwà ni ẹ̀ hàn ẹ máa bínú ọkọ ní kí ló dé ọ̀dọ̀ tẹ sọ́njọ́ kí náà ló fi ń bú mi yẹn gbogbo àwọn ìgbésí ayé báwọn ti kọjá ẹni bá fẹ́ ṣe polygamy ń sìn kó wú kó rí pé òun bẹ̀rù ọlọ́run kọ́ dẹ̀ ṣe níṣèyí tí yóò wọn fi polongo súnà ọlọ́run ká máa kóyàwó méjì sínú yàrá kan àbí nínú apátímẹ́ǹtì kan kódà wọ́n jọ máa lo kíchìn kan wọ́n jọ máa lo tọ́lẹ́tì kan wọ́n máa gúnra wọn obìnrin fẹ́ràn kó ní privacy ibi ó bá fi iyọ̀ rẹ̀ sí kọ́ bá ń bẹ́ẹ̀ ẹ wá fi máa ń gé rẹ̀ sí kóṣe kínní wọ́n bá ń bẹ̀. àwọn kan wọn láwọn máa ń dáná papọ̀ mo ní mi ò rí tọ́ta kó o tẹ́ ẹ bá rí i pé ìbẹ̀rẹ̀ àláfíà wà fún yín kọ́ dé pé obìnrin kan ní ọ̀dà gbogbo náà ara nulẹ̀. iṣu tọ́kàn wà nù yẹn ni pé ẹ̀yin lè ṣẹ̀wà kọ́ jẹ́ pé ráìsì ni ìyàwó fẹ́ jẹ ẹ lè ṣe tó kọ́ jẹ́ pé plantain ni ìyálé fẹ́ jẹ ẹ máa wá máa bu oúnjẹ tí ò ní bùkátà sí lẹ́yìn náà Eh, oúnjẹ yẹn ó lè padà waste torí pé kò ní interest láti jẹ ìtọ́ dájú òní kíyàwó kọ̀ọ̀kan kó ní kitchen yẹn kó ní toilet yẹn kó máa ṣe tó bá wù ú tó bá wá fẹ́ ṣe ń jẹ lọ fáwọn èèyàn rẹ̀ òun ilé kejì ilé kẹta yọ máa bóun òun fẹ́ ṣe ń jẹ lọ fún wọn. wọ́n làwọn kan máa ń fẹ́ yàwó sí yàrá kan yọ̀dà kan bẹ̀rù ọlọ́run ẹ̀yẹ tó ti mọ̀ pé ọ̀lágbára yàrá méjì ọyẹ ọgbọ́dọ̀ fẹ́ yàwó kejì ìyàwó kan ó kéré parí ọgbọ́dọ̀ ní yàrá kan tí ó jẹ́ títí ẹ̀ àwọn ìyàwó ànábì kálukú ní yàrá tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe wà sí akọ́fẹ́ ní kankan o nídìí bẹ́ẹ̀ miftahul qalb tó wọ́n ní ọkọ ìyàwó wọ́n ní àwọn ìyàwó rẹ̀ wọ́n ní ọkàn wọn ò lé o kọ́kọ́rọ́ tó fi sí ọkàn wọn tí àwọn méjèèjì ó fi nífẹ̀ẹ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ la dùá ẹlẹ́ẹ̀kejì kọ́ máa sọ̀rọ̀ tó da jáde lẹ́nu kọ́ lájò ọ̀wà kẹrin kọ́ lájò ó di mélòó jẹ́ mọ́ ó di méjì kọ́kọ́rọ́ tá a fi ṣílẹ̀kùn fẹ́ nìyẹn o kí ni alákọ̀ọ́kọ́ àdúrà wọ́n máa ṣàdúrà kọ́ lọ́wọ́n kọ́ mọ́ jẹ́ rí wàhálà ẹ máa ka suratul baqara nulẹ̀ kọ́ lọ́wọ́ jẹ́ rí gun ṣetán lẹ́yìn náà kọ́ máa sọ̀rọ̀ tó da jáde lẹ́nu lẹ́yìn náà kọ́ máa ṣe sùúrù lẹ́yìn náà kọ́ máa mú nǹkan jáde níbo ah wọ́n fẹ́ràn kí ni ìjàmá kọ́ máa mú ètò jáde lápò owó là ń sọ bẹ́ẹ̀ owó là ń pè bẹ́ẹ̀ wọ́n máa bọ́ lówó ọkàn ní owó yìí kíni kí n fi ṣe mo ní mo bùn ọ́ náà ni àrùn ní wàhálà ọ lọ rí ọbọ rí <laughs> lẹ́yìn náà wọ́n máa ṣe sùúrù gan bọ́ọ̀ bá ti lè ní sùúrù o lè fẹ́yàwó méjì torí pé kì í sí gbogbo ọ̀rọ̀ lèyàn máa ń dá sí kì í sí gbogbo ọ̀rọ̀ lèyàn máa ń fèsì kì í sí gbogbo ọ̀kan lèyàn máa fi ń jà <laughs> lẹ́yìn náà ọmọ ran wọn létí wípé bóò ni sọ ti sálámọ̀ sí èèyàn rẹ láàárọ̀ yìí àbí èyí tó wà ní traveling ọ̀kan wà lẹ́kọ̀ọ́ ọ̀kan wà lábújá níjẹ́ òun lẹ́ ti padà àbújá gbẹ̀yìn níjẹ́ òun ti padà àbújá gbẹ̀yìn ah, ni mo sì wá gbàgbé ọtọ́sẹ̀ kan ọ̀yá pé ń ma ọ̀yá pé ń sùn sáwọn alẹ́kùn mà mo ní bẹ́ẹ̀rẹ̀ àláfíà yín ni àwọn ọmọ mi kọ́ dáadáa làwọn náà wà ń bí òun tún lè rẹ́ kọ́ nù àmọ́ kọ́ dépò wọn náà ló ti ṣe gbégbé òrùn fún wọn tó ní àwìn náà kọlu àìkè wọ́n ní alẹ́ separate wọn tí ìgbàgbépọ̀ ọba ṣe kínní tí ọba rọrùn wípé ọ̀dà ọ̀yà máa kọ́lé tiẹ̀ síwájú ń bí apartment ọ̀tọ̀ọ̀tọ̀ inú ọgbà kan náà abẹ́bẹ̀ sì kọ́ ọ̀yà òtọ́lá lẹ̀ sí ilé ní àdúgbò yẹn náà ọkọ̀ tiẹ̀ fún kò sí tó burú obìnrin mi dá o ọ̀dà yẹn dáadáa ni àmọ́ owó yẹn ni àdánwò ẹ̀ yóò ní wàláhì wọn ní problem pẹ̀lú ìyàwó ẹ̀ kọ́dà àwọn ọmọ ṣe dùwà fún lóru òótọ́ nísinsìnyí òun sì máa tọ́jú àwọn ọmọ rẹ̀ àmọ́ káwọn ọjọ́ máa gbìyànjú tẹ̀wọ̀n lọ. kí ni wọ́n wá ń ṣẹlẹ̀ àwọn ìyàwó ànábì wọn jọ gbé ni ó nírọ́ o wọn náà àwọn ìyàwó ànábì nìyẹn o. wọ́n ní tí ipá yẹn bá ka kéèyàn separate ẹ̀ lọ́wọ́dé kíbi tí àlàáfíà ṣe kíni tó wà nìyẹn. ànábì Ibrahim ó mú ìyàwó Hajara lọ́bọ̀ ó mú lọ sí Maka nígbà tí ìyàwó Sara ní ẹ̀mí àwọn ògbé mọ́ kásá ṣe dáadáa ni kásá ṣe dáadáa kásá ṣe dáadáa àtàwa tàjọkùnrin àtìyàwó tó wà nílé àtẹ̀yí tí ó bá wa lálejò wọ́n ní gbogbo akálẹ̀ bẹ̀rù ọlọ́run kálẹ̀ mọ̀ gbogbo tá a bá ṣe pátá ẹ̀san ń bọ̀ nílé ayé bí láti bẹ̀rẹ̀ sí jẹ́ kó tó dìjà kìámà gbogbo tó bá ṣe ìyàwó ìyálé ọkọ rí pé nǹkan tọ́lọ̀ ní kò ṣe lọ́sẹ̀ tó bá ti sí jàǹbá ẹ̀san bọ̀ nílé ayé bí àtijọ́ àlùkìyàmù lẹ́yìn náà ká má dákẹ́ àdúà torí àdúà ó nípa tó pọ̀ nínú ìṣẹ̀mí torí ọkàn wa ọwọ́ ọlọ́run lọ́wọ́ àwọn àfọkàn yẹn lé ọlọ́run lọ́wọ́ wọ́n máa ṣàdúrà fún gbogbo àwọn ìyàwó rẹ̀ wọ́n máa ṣàdúrà fún àwọn ọmọ rẹ̀ wọ́n máa ṣàdúrà kọ́lọ́run fìfẹ́ yín síra yín lẹ́mí kọ́lọ́run ọba aláàkó kọ́ yín máa ṣe kọ́lọ́run jẹ́ ẹjọ́ ṣe kíni ẹ̀ kẹjọ wà lìjàndà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì owó tí wọ́n ní pé wọ́n máa tọ́ ọmọ pé ọmọ mi mo fẹ́ kọ́ hákùrá tọ̀hún náà ni ah, ẹgbọ́n rẹ ti hákùrá ọyá ìwọ náà múra ẹgbọ́n rẹ ti jáde skul ọyá ìwọ náà múra ọmọ ń o wọ́n máa ṣe dáadáa nǹkan dáadáa ni wọ́n máa fi jowú yẹ́sà àwọn tí wọ́n máa dá fìtínà lẹ̀ ìjà ojoojúmọ́ ariwo ariwo bọ́kọ̀ débi oyé ẹjọ́ ó tún dọ̀hún náà ẹjọ́ gbẹ́ olè nípa ẹ lè wọ náà ni ẹ bá ti pa anabi ni ayumura atin mátàtì ani àárọ̀dín èyíkéyìí obìnrin tó bá jáde láyé tó wá rí yọ̀nà ọkọ rẹ̀ tó fi jáde láyé dakhalat al-janna anabi yóò wà ní janna pẹ̀lú ẹ̀ ìdí yóò fi wà jẹ́nà yẹn ṣe nǹkan tó rọrùn ni ìtìmọ̀ ní kó ní faradà ó ní sòrò ó sì ní ẹ̀kọ́ abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà sọ́wálé ní ẹni rẹ̀ gbogbo ilé polygamy pátá kọ́lọ́mọ́jọ́ bàjẹ́ kọ́lọ́mọ́jọ́ dàrú àwọn tí wọ́n mọ́ra kọ́lọ́mọ́jọ́ rọrùn fún wọn gbogbo àwọn tó jẹ́ pé wọn lágbára tí wọ́n múra kọ́lọ́mọ́ bá ṣagbára fún wọn agbára làkọ́kọ́ wọ́n dànkan rú àkọ́mọ́ pẹ̀lú lónìí wọ́n ní kí ni ẹ dùn wọ́n ní ẹ dáa ẹ̀hẹ́n ó sì mọ̀ pé kò sí ṣéǹgì lápò ọmọ ìyá mi kì í ṣe pé owó náà rẹpẹtẹ pé kọ́lé mẹ́ẹ̀ẹ́dógún mẹ́wàá là ń sọ àní tí ó máa jẹ tí ó máa wọ̀ àti ibi tí ó máa ṣe kíni àti ibi tí ó máa gbé kò sì ní pé ó máa sanwó skul pẹ̀lú rọrùn àti owó lè kéwú ẹ̀yìn bí àwọn kan bá ní òtí tó báwọn sọ pé mi ló ti tó torí mi ò sọ pé agbára wọlé wa nísì ẹ̀yìn sáìtì wa nù àti parí ẹ̀ ṣé wọ́n ní sáìtì onígbàdé ẹ̀hẹ̀n sábà parí ẹ̀ da wọ́n fi ń da sí ni ẹ̀hẹ̀n tọkọ rẹ̀ bá ti mọ̀ pé ifá àwọn ògbé mọ́ tó bá ti lówó oúnjẹ kọ́ fẹ́yàwó tó bá ti ta lọ́sọ bẹ́ẹ̀ ẹ lọ́lọ́ ta lọ́sọ fún yín ẹlẹ́mì ẹ̀hẹ̀n kò jù bẹ́ẹ̀ lọ nídìí bẹ́ẹ̀ arọ gbogbo àwọn ìyàwó wa àti gbogbo àwọn ìyáálé wa kádàkùn kàn ṣe dáadáa dáadáa àlìjàsá ẹ̀sán ń bọ̀ àlìjánà náà lẹ̀sán rẹ̀ kọ́lọ́mbà ṣe wọ́n lẹ́ni rẹ̀ kọ́lọ́mbà ṣàlékún ìmánì náà àdìsíkì tààfi tọ́jú àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa kọ́lọ́mọ́sá dalẹ̀ wa lọ́wọ́ àláfíà ara dídójúmọ́ ẹ̀mí gúngùn àti àlékún ìmánì àlékún bẹ̀rù ọlọ́run ọba kọ́lọ́mọ́sá ṣe fún wa kó fún wa láti bọ̀tán dáadáa ọba tó dà wá pọ̀ láyé ń bí kọ́lọ́mọ́sá jájọ pàdé náà àlìjáná ọlọ́run má yọ nìkan kan lẹ̀ láàrin wa má sọ wa dọ̀ mọ́ná subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما